ẹ ló mà ẹ mo ti wọ́n wájú bẹ̀ ẹ ilé tí ṣọ́ọ̀bù méjì wá wájú ẹ ẹ wájú Oh baby, ah ah, oh baby. Fẹ́mi. Bí <laughs> a sọ pé ojú mi ò lè tọ̀ mí, èmi bàbá wèrè mi wà lórí ìbámu gbé fún sétí bẹ́ẹ̀ mo ń wo fòròfòrò mo kọ sáìtì aládọ́gbọ́n pé ah ìyá yìí ló ń bọ̀ yìí mo máa kọ àṣà ní sùúrù náà bọ́sì mẹ́fà mẹ́fà lọ́lọ́run tẹ́lẹ̀ làwọn ní méjì méjì lọ́lọ́run ten ten lọ́lọ́run kan everybody pẹ̀lú asọ́kàn kún ọ̀pọ̀ ní kò jẹ́ ṣáà observe gbogbo ọmọ ẹ̀yà sí ni gbogbo ọmọ pè é báwo wá ní tí n bá gbogbo ẹ̀ kí ló wá ṣe ládùúgbò yìí. ìwọ ló yẹ kí n béèrè nǹkan tó wá ṣe ń bí kò sàdúgbò àfẹ́sọ́nà mi lélẹ̀. Ah. kí ni mo béèrè lọ́wọ́ kí ló dà mí gbogbo ọ̀pá àfẹnusọ́nà ẹ̀ ẹnu olùmọ̀járí báwo ni tin generally báwo ni gbogbo ẹ̀. jọ̀ṣọ́ ò ni o ò mi mi ò dẹ̀ fẹ́. ọ̀gá ọlọ́run ṣàmà ṣàmì báwo ni dentist náà báwo ni gbogbo ẹ̀. ok mo wá o ó yẹ mo rí pé wá síwájú kó rí o ṣáà mọ̀ bí kò ṣe rí nsìn àdúgbò tí wọ́n dẹ̀ ṣẹ̀ lọ gbẹ̀là ah, mo rí pé Mm, tó máa ń ṣe ikú pẹ́pẹ́pẹ́pẹ́ ah wà ní àlùbáríkà ọpọlọ ẹ̀ ní kú pé wá ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ kíní kan kíní kan pé fún mi nọ́mbà nọ́mbà tó pé ó tún yọ méjì kúrò ń bẹ̀ mo kàn dán lọ wúwúwú ṣáà yẹ kó máa kóra ẹ̀ lọ́jà rí síbi tá a ti ìwà ẹ̀ dé ti wá káàkiri orí social media kí ló dé ó ní fóònù. ọkọ àfẹ́sọ́nà mi láìkẹ́ ah, sí. Tyson ni wọ́n ni ṣé Tyson ni wọ́n kò láìkẹ́ ẹ̀ kí wàá làwọn fi ń gbaṣẹ́ ṣé o kí ló fẹ́ irú táwa fún ẹ ṣe ń sìn báà láì máa rí ẹ bá ẹ sọ̀rọ̀ wà lára ẹ ká fún mi nọ́mbà ẹ ṣe dúpẹ́ fọ́ lọ́ta rí ẹ. mo kú o ọmọ skul mi ni àjọ parí skul tó bá ti máa ṣèrànù ṣé kò yẹ kó pọ̀ sókè rajà ó tún wá jẹ́ àdúgbò mi ẹ́ o láyà gan. Ah, o mà láyà o. ọ̀rẹ́ àti kékeré ọ̀sọ́sílẹ̀ ọ̀lọ́ àbáyé yanjú ẹ o. màdó bá ti ṣe nǹkan tí ó dáa tán wàá máa kúnlẹ̀ wàá máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí alábùsí téèyàn kan bá wọlé ìsìn tán rí ẹ tó tó kúnlẹ̀ wọn máa máa sọ yẹn lẹ́nu kiri lé. a ní má bínú má bínú ìfẹ́ tí mo ní sí náà ló jẹ́ kí n máa sọ ọ́ bí mo ṣe má bínú o pẹ̀lú mi ọ̀rẹ́ òye mi kí ló dé tó yẹ pé tó bá kàn ti rí mi pẹ̀lú ọkùnrin o fẹ́ mọ bẹ́ni náà ṣe jẹ́ bóyá ẹ̀gbọ́n mi ni bóyá òǹkù mi ni bóyá fámìlì àbọ̀ rẹ̀ wá kàn bẹ̀rẹ̀ sí máa lùyàn wá máa lùyàn bí aṣọ òfin wá máa nàyàn nàyàn wò ara ló máa ń fàbọ̀ sí o kí ló dé gan. má bínú wo tiẹ̀ yé mi náà kí ló kàn máa dédé wọlé má ti dédé pẹ̀lú ọkùnrin báyìí láfẹ́ náà ni ìfẹ́ tí mo ní ṣe mi ìdẹ́rẹ́ dájú mi lè kíkà lọ́wọ́ kó o rẹ kọ́kùnrin mi kan bẹ̀ mọ́ mi lọ́wọ́ sọ́nà pé mo nífẹ̀ẹ́. mi lè o mi lè o mi lè o. ẹ lè kó gbẹ náà wá bẹ́yẹn náà. ẹ má jẹ́ kó gbẹ fún yín ẹ mọ̀ pé àwọn kan náà wà tó ipá àwọn náà jẹ́ bẹ́ẹ̀ náà ṣe jẹ́ wọ́n bá wa gbó wọn sí wọ́n á di pé gògèdè. mọ garalẹ wà lẹ́ni o ẹ wà á fún àkọ́kọ́ wa ti. ìkọkọ ṣẹbẹ ti yọ kọmíṣọ̀n torí tọ. ẹ àmọ́ pàtó yọ kọmíṣọ̀n ti bàbá ẹkàn ọhún ayọ̀ sí lọ́rùn náà ni. ẹ ṣáà wípé owó kékeré mo fi sí géèmì yẹn náà. ẹ fún àkọ́kọ́ wa ìwádìí yìí náà fifteen naira kálẹ̀ ìmọ̀ ni ẹ ti fi gbọ́n lẹ́nu ẹ̀rọ ẹ̀ṣẹ̀ máa jẹ́ bíi twenty four thousand kálẹ̀ pẹ̀lú pẹ̀lú five hundred ṣéṣì bí abi one two ẹ̀jẹ̀ owó ti gbọ́ bọ́ ẹ̀ ìjọ mi ìjọba ti rí nọ́mbà tó ṣù ọba ẹ máa ní láti fowó gidi sí. ok a máa rí yín létà ṣá. àti àyè má ṣe báyẹn ah, náà ẹ god bless our náà bless our náà. ìjọba fẹ́ yọ níbi owó ìbáyọ̀. ẹ yọ bẹ jàre àǹtí. Ah. ó dà pé mo ní change kan lọ́wọ́ ah, bíbá. àǹtí ẹ stg gan o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ẹ̀wọ̀n sẹ́rì èmi náà bọ̀dọ̀ gbọ́ pẹ́lẹ́ ni o ọlọ́run mo ṣe ń yọ géèmù yìí. aláyé ńlá. ọba ayé. ẹ̀gbọ́n mi ṣé wàá pa. give me fọ́ mi ọmọ ayé wàhálà ẹ̀ ṣo lè nígbàgbọ́ pé inú géèmù márùn tí mo pa àwọn ẹsẹ̀ kan ló wá nú ẹ̀ṣà. màá rí bẹ́ẹ̀ bọ̀ ẹ kò tún anyway ní kò bàjẹ́ ọmọkùnrin gbọ́dọ̀ tura mú ni bá mi twenty four seventy five single two eleven forty eight three three direct seventy six twenty seven forty eight. kó bá mi play too sure mọ̀ pé yẹn máa gbà lọ́tọ̀ wọn tẹ̀ bí yẹ ẹ̀dá yẹn máa tiẹ̀ e wà forty five forty three kó wá fi one thousand six. Ah. Ah. Ah. mo fẹ́ bínú gan eléyìí tó lọ tó lọ jábọ̀ yẹn lásán gan ká mi lára gan ọlọ́run bá ń gbọ́ tàbí mo sọ fún ẹ ọlọ́run. ẹ̀gbọ́n orí ìyá mi orí mi orí ìyá mi mo wish you good luck o máa jábọ̀ máa jábọ̀ máa jábọ̀ ọ̀rẹ́ ẹrù rẹ o ẹrù rẹ ẹrù ló gbé wá lóòótọ́ ẹ bá mi san sí i àwo la máa fi sílé ìwé wílé gan máa wà. à ó dá mi lójú mo bọ̀dọ̀ gbọ́ pẹ́ lọ́sẹ̀ yìí ní sẹ́ à <laughs> ìwé yìí jẹ́ nìyẹn o. bí a fowó ńlá ni o. five hundred ni máa fi sí kò sẹ́rù lẹ̀. kò sẹ́rù lẹ̀. ìjọba gẹ̀ẹ́tọ̀ yẹ kó báyìí sí i wáyé kó fowó ńlá sí owó ńlá ló máa gbà ó fi jẹ́ fowó gidi sí kò lè gbowó gidi. ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ẹ fi yẹn lé ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. ọ̀rẹ́ má bínú sáyẹ̀jú aṣọ yìí ní tó ní bọ̀ wá gbọ̀nsẹ̀. Ah. Kí ni gbogbo tójú ẹ̀ yìí? Ṣé pẹ̀lú mi ló tún ṣe báyìí? Pẹ̀lú mi ló tún gbèsè ẹ̀dẹ̀, mo ṣe máa ṣe. Kí ló ṣẹlẹ̀? Fẹ́mi Akínlábí ni mo rí o. Fẹ́mi Akínlábí. tàjọ lọ sí secondary. Oh oh oh! Ẹ eh, kí ló wá ṣẹlẹ̀? Ó dẹ̀ rí mi, ó pè mí. Ibi ta ti ń kíra, ta ti ń sọ̀rọ̀ ni pẹ̀lú mi ti dé ìfà ti gbárùn ni mo gbọ́ láti ẹ̀yìn eh? mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò tí ì jẹ́ kí n explain ó fẹ́ lù mí pa ìyẹn tún try láti sọ pé à ń kú kíní kan kíní kan ní àbáyé ìfẹ́ bàjẹ́ ni àbí kíní kan tó dèpè sílẹ̀ bá mi yà eh? bẹ̀yẹn pé kò jọ kó má sọ̀rọ̀ ìyá mi ló máa máa pọ̀ sí tí yẹn bá ń sọ̀rọ̀ <laughs> kí la fẹ́ pe ọ̀rọ̀ ọkọ pẹ̀lú mi ṣé ìfẹ́ la máa pe lè ní àbí kí la fẹ́ pe. ogun pa lẹ́yìn pa lọ́la bójú òun ò bá fọ́n rabaraba ló máa máa wò. àwọn kankan sì ni o bóyá tó bá délé tó bá ṣẹ̀yìn méjèèjì bí àárín èrò àbí kankan kò pé wọn ní ìtùbínùbí kẹjọ jókòó kẹjọ sọ bíbí nǹkan kan wà tó ti ṣe fún wọn tó ń bí wọn nínú àbí nǹkan kan wà tó máa ń ṣe. torí mo dà ń sọ̀rọ̀ báyìí ṣé wọn ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí ṣé o ṣẹ̀mọ̀ mi lẹ́nìí ni àbí lánàá ṣé mo jọ oníjọ̀gbọ̀n èèyàn ṣé máa ń fa wàhálà ni ó mọ̀ mí náà pé mi ò ń fa wàhálà pẹ̀lú mi ò lè sọ pé bóyá mo ṣẹ̀hún rí àbẹ́ni tèmi fi máa ń lù mí ó mọ̀ wẹ̀ náà tó bá ti jẹun sí lórí nínú bẹ́ẹ̀ ah, ó ní kí n pè kí n má bá sọ̀rọ̀ ṣé mo ṣe ń pè bá sọ̀rọ̀ ni tó bá ti ṣe tó ń sìn tó ti nà mí ojú ẹ̀ máa wálẹ̀ eh. ó máa bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ máa máa bèbè kí n jọ kí n má bínú náà máa ṣe bí aláàánú. sùúrù náà ló máa máa ní o àbí tó tó bá kó ìgbà ọkùnrin jọ díẹ̀díẹ̀ náà ni wàá wọn fún ma yàtọ̀ síra wọn àbí ha sùúrù yìí náà ló padà wọn ẹ pẹ̀lẹ́ wọn ni àwa ni náà ní ah, pẹ̀lẹ́ kí ni kò fún ẹ òun bọ̀ wà pọ̀. Baby, mm. I have confession to make. Really? Yes. Okay ṣe mọ̀ pé nínú gbogbo ejò ní ló dára jùlọ nínú gbogbo ẹyẹ inú igbó ọ̀kín ló rẹwà jù nínú gbogbo ẹranko inú igbó ègbìn ojojú ń gbèsè ní gbogbo obìnrin ayé ìwọ̀n lójojú jù láti tí mo ti dàgbà tí mo ti pọ́n jù mo bèrè mo ò tí ì rúbí ètò ìwà àbíjẹ láyé rí <laughs> you are my all in all my input. Ah, ah, ah, kí ló dé kí ló dé má fi mi wé Ọlọ́run náà orí kí Ọlọ́run ló ń kí yẹn. see I know you love me very much and I love you too but má fi mi wé Ọlọ́run see jẹ́ kí n sọ nǹkan fún un ṣórí mi ò lè imagine life without you. Not even for a second. No, because <sighs> I can't. No, seriously, Mele, imagine. Because you're such a rare gem and I can't do without you. <sighs> Lady, hmm? who is your getting? It's so me. Okay, come on. ṣé dáadáa ni ebiripo ni mo sè laare so mo ní kí n ebiripo ah, ìyẹn naa daa. ọkọ ẹ ńkọ́. ó ti àti ah, o lọ bá ọkọ mi níbi iṣẹ́ tó ọkọ mi ọkọ mi ọkọ mi aya mi ẹ̀mí mọ́ báwo ni yeah i'm fine wo that reminds me ṣé o sì bá ọkọ ẹ sọ nǹkan tájọ discuss. ó ní kò ní sùúrù kó tó lè dá ẹ lókòwò ok kò sí problem ṣé bó ṣe ní kò ní sùúrù yẹn ìwọ bá ní sùúrù bẹ́ẹ̀ àmọ́ kókó kó fàdí tí ni kò bá fi ṣe o because wọ́n ní iṣu àtẹnumọ́rọ̀ kò kí ń jóná. No o Mama, máa rán from time to time So ṣé ọ̀pá àwọn they have a lot of things on their mind. bùkátà pọ̀ left and right but tó bá sọ tiẹ̀ tiẹ̀ ò ní gbé lọ́dọ̀ ẹ̀ a lè ṣe tiẹ̀ fún Okay, ok alright ẹ mú màá wálé mú. Ah. ok màmá retí ẹ bá mi kí ọkọ ẹ ṣubọ ok bye bye. lẹ sáré lọ. ẹ má wọlé ẹ má wọlé. láàárọ̀ kùtùkùtù pé òun jáde nílé ẹ orúkìlẹ̀ eléyìí náà ha ah! fún mi dẹ̀ tó kú báyìí báwo ah ẹ̀gbọ́n ẹ kásán ẹ kásán ṣe wà mo wà pa ẹjọ́ sábà mi ní ah mo máa rí wọn ní àárọ̀ tí wọ́n sáré gbà báyìí. wọ́n sáré gbà báyìí polówó ló ń lọ. ah wọn ò dágbére o in fact èmi gan dá wọn dúró pé níbo náà wọn ò dẹ̀ dáhùn wọ́n ṣàní wọ́n ṣàn lọ èmi gan rò pé bóyá ẹ tó ti bẹ̀rẹ̀ ìjà tẹ máa ń jà nígbà tó ń sáré lọ ni. ẹ̀yin náà ẹwù kẹwẹ ẹkọ tẹ ẹ sọ ẹkọ sọgbọn ẹsẹ lẹ́nu so yẹ kó ti lè kùn kó mú kí jáde ilé láì sọ fún mi kò lè pè mí lórí fóònù èmi ni mo nílé ọkọ ni mo jẹ ọkọ lórí aya wo ó ń kó nílé àmọ́ kó mú mọbi tó gbà lọ mi lè wọlé mi lè wọlé fẹ́ mú kan mi lè nílé wọ ẹ ẹ ń sọsọ kú sọ lẹ́nu pé àwa ti máa ń jà ẹ wọ́n máa mọ̀ lẹ́nu màá tún nà tó pé ẹ̀yin ládùúgbò gan ẹ bá wa káàánú ni. ọ̀rọ̀ sọ lẹ́nu kọ́ gbogbo ilé ló mọ̀ pé ẹ máa ń jà so ìgbà tó ń sáré lọ yẹn mo rò pé ẹ tó ti bẹ̀rẹ̀ ìjà ni. kò sẹ́jọ́ yìí kò sẹ́jọ́ èmi gangan alátùsí mi àmọ́ àtúnṣe ara mo mọ̀ kó tó máa ṣe ẹ má wọrí ẹ gbélé gbọ́ ẹ gbélé gbọ́. ẹ ṣáà bá bó ṣe yín lọ kó máa ń ṣe máa yìí agídí ẹ ti pọ̀ jù obìnrin ló máa máa bá jà ọ̀rọ̀ obìnrin tó yẹ kó gba sùúrù kí la fẹ́ fi wọ́n ṣe. wàhálà wà o. Sítá mi ni. Sista kí ló ṣe wọ́n? Wọ́n rush wọn wá sí hospital. Hospital? Ah kí ló ṣẹlẹ̀? Mi tẹ̀ tí mọ̀ dọ́tò ti sọ nǹkan tó ṣe wọ́n fún mi àwọn náà mò ń dúró dè. Ah níbo níbo hospital wo? Hospital tó wà ní ibi ìsàlẹ̀lé wa yẹn. Ìsàlẹ̀lé wọn yẹn? Ok ok mo ń bọ̀ mo ń bọ̀ sí mo ń bọ̀. Ok jọ má pẹ́. fact o believe pe game national yẹn fọ́ mi jẹ́ last week ṣá díẹ̀ ló tiẹ̀ tún kú ọlọ́run ló tún yọ mí n bá ti larí mọ̀ mo ti plan láti ta gbogbo electronics gbogbo ẹ eh, property tó wà nù yàrá mi pé mo fẹ́ ta pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ kó ṣáná nà wọlé ṣàrà lójú ọ̀tá kí n change level ọlọ́run mo fẹ́ ta gbogbo ẹ̀ kí n ra tuntun ọlọ́run ló yọ mí o believe pé nínú five games tí mo play wà láyé ẹ̀sán kan péré báyìí ló wà i'm telling you mẹ́rin tó kù mi rí nǹkan kan ó dùn mí gan wàláì ó fọ́ lórí mi gidi gan ni wàláì. o ò ta. mi ò ta. ẹ ó yẹ kó ta ni kọ́rẹ́ wa dàbí ọ̀rọ̀ ọmọ kan ládùúgbò wa tó ta ó ti ta bo máṣe o bu tó ten games tó gbé ó lé báyìí ó ti ta bákà nìkan ló kún àtàwọn relegation team kan ẹni tó fẹ́ lọ bá ra mọ́tò three million kú tọ́nu wọ́n ti jọ jókòó wọ́n ti mú ọtí forty five thousand àwọn olórí bukun yẹn wọ́n sáré náà bákà two ò ní first half ni bákà òye kọ́ láyé ìgbà tó máa rí game báyìí ó dákú ni ẹni tó fẹ́ lọ bára mọ́tò ló kó lákòótán sanwó ọtí tán mu ìyẹn ni ṣe bí márùn ní wọ́ta èmi tí mo ta mẹ́ta ń kọ́ ta mẹ́ta báyìí ẹsẹ̀ kan ṣo tó kù gbogbo géèmù ti wá ẹsẹ̀ kan tó kù kò sí nẹ́tíwọ̀kì àmọ́ ò báyìí pé ó ti ṣú ọ ó máa wá òun mo ṣe ń pè é lóru pè é pè é pé bóyá nẹ́tíwọ̀kì máa wà lórí fóònù ẹ̀ kó tiẹ̀ bá mi wo kíní ìgbà tílẹ̀ mọ́ báyìí ẹ̀jẹ̀ gbẹ lára mi ni but kó tó máa wá ṣẹlẹ̀ báyìí ó ní mò ń rò mò ń rò. ṣàjẹ́ màmá lọ́mọ pẹ́ lọ́gọ́dù. ìwọ ǹjọ́ ta bá ń sọ̀rọ̀ géèmù bí ọ̀rọ̀ géèmù díẹ̀ ló máa ń wọlé. <laughs> ọmọ ìyá mi ọmọ ìyá mi kí ló bọ̀. gbọ́dọ̀ tún bọ̀ ọ̀gbẹ́ni ó ti fẹ́ sú mi gan-an mo kàn láàrin káàkiri ni ajé bọ̀ ìkan tèmi wò ni pé tásìkò go bá ti tò even kan fún yan penalty ó máa gba lórin wọ́n ti fún Messi irú ẹ̀ tó gba sókè ó ti yí ẹ̀ bọ̀ kò sí wèrè ṣá ó mọ wèrè tó wà níbi transformer ẹ̀ mm. níbi transformer tó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ transformer tó máa ń sọ China tó máa ń sọ ìchàǹgà ìṣúàlà tó máa ń sọ China ẹ̀ wèrè China ọ̀dọ̀ ẹ̀ mo wà látàárọ̀ mo jókòó jókòó jókòó tí bá ti ní ó yá fún mi ní nọ́mbà yìí wàláì ṣáínà ló máa sọ. gbọ́ dúró wèrè kan sọ ṣinko sí ẹ mo rò pé wọn máa ń sọ ṣáínà tó máa ń sọ pàǹpáǹpáǹ kìíní kan tó máa ń sọ fún. ṣáwọn ṣáínà tó mi máa ń sọ èmi ń ṣeré ni o ṣáínà eré ni o gbogbo chinchin wàásù chinchin mi ì mú anything. ọ ọ ti yẹ mi. ṣùgbọ́n àwọn tó ń bugi jẹ àbí tó ń sáré kiri ẹ̀gbẹ́ títì yẹn nìkan ni wèrè ni wèrè pọ̀ ń gbòòrò nàìjíríà yìí òkè àwọn táwa gbúgbà yìí gan ọba àwọn òbèlè àwa gángan lọ́ba àwọn òbílí wíṣkì ah, ah. wèrè ńlá ni wá. sórí wèrè tiwa hmm. ọlọ́run jẹ́ káyọ̀ káyà wèrè wọjà. àmín àmín kó rọra wà bó ṣe wà kó wà ní ẹ̀jẹ̀. wèrè tiwa ṣì mọ́ ọpọlọ wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwa gan a lè ro nǹkan tá a fẹ́ ṣe hmm. wọ́n ní ká máa ro nǹkan tí nàìjíríà fẹ́ ṣe fún wa káà gan máa ro nǹkan tá a fẹ́ ṣe fún nàìjíríà hmm. irú náà wèrè yẹn ìmí ìbíyọ́ lọ ṣiṣẹ́ fún lọ́dọ̀ babaláwo wọ́n ní kó ṣígbá lọ́jọ́ thursday ó lọ ṣí lọ́jọ́ friday ètò ẹ kó fi ṣígbà oyin ìgbà àta ló ṣí so njọ́ tó bá ti ya wèrè ó lè memorize date ọjọ́ yẹn pé ah on the fifteen ló máa fẹ́ lówó tó bá ti dọ́dọ̀ akọ lọ sọ single one single five kó tó máa fún ẹ nìyẹn àjọdàlájì ti wá kú hmm. mi ò lálàrí bàbá mi rí àfẹ́kàn ẹ̀kan ti máa lára ni wọn báyìí ó kàn tún la tí mo fẹ́ lọ sí America embassy àwọn global consul tó fẹ́ lọ sí America embassy tó fẹ́ lọ sí America embassy ó kàn lára ẹ̀ alájú kan jọ sí mi lójú àlá mi wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bá mi sọ pé ọmọba ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo gbé a ọ̀nà tí mo máa sọ pé mo fẹ́ ṣe nílé ayé fún mi ní ìgbọ́ràn sí wọn lẹ́nu àti àwọn global consult àbí kí wọ́n ń jẹ́ wèrè náà tó fún mi. irọ́ náà ń ṣe ìtòkùtò náà máa lọ tó fún ẹ ẹlòmíì ò mọ̀ náà airport níbi kó ti travel rẹ̀ wọ́n máa sọ pé tó bá déwájú òyìnbó kò sọ báyìí kò sọ báyìí wọ́n mọ iye tó ń san visa fees ni wọ́n máa ń lọ gọ́gù ẹ̀ ni hmm. bọ́bọ́ mo ṣe fọ́kọ̀ nìyẹn o hmm. but this time around <laughs> sọ̀pọ̀ lórin kọ́kọ́ ni pé ẹ tẹ̀lé mi ká lọ sáwọn ọmọ lè ọmọ ìyá mi kò ń ṣe olórin kan alaye ni hod alabi pasuma ọ̀gá ńlá. a ò já sí ilé ọlájì ọba alájà bàbá alájà ọmọ mr imran alájì kan jọ sinmi lójú àlá ni gbẹngẹrun hmm, ó kàn síbáyà ọmọ bá sanje ó yá gba eléyìí gba eléyìí wọn fún mi nọ́mbà yẹn nìyẹn. fẹ́ pè o mo máa pè o. àlẹ́ ní sùúrù ní sùúrù má ti pè. pè báyìí pè báyìí máa rí. ní sùúrù mo ti rẹ́dí àti pè. ìwọ pè máa rí. lúgọ́gì wo ló ní mẹ́mórì. ọlọ́wọ́ ọdún ni mi ní mẹ́mórì bọ̀ mo mọ nọ́mbà màá tẹ̀ ń sìn sìn. single one single one seventeen seventeen seventeen ninety nine operation. Um, operation yẹn náà là ń sọ̀rọ̀ pa fibroid ti pẹ́ lára wọn fact mi ò mọ̀ nǹkan tẹ́ ń wò tí ẹ fi jẹ́ kí fibroid pẹ́ lára wọn tó rẹ̀ our case right now is very very critical ṣe n sàn and um, nǹkan tá a máa ní láti ṣe ń sìn ni pé we need to carry out the operation immediately. Uh, doctor tá bá fẹ́ ṣe operation bí èlò ni owó tá máa ní ìdìbà yìí. Ah, ní ọgbà tí wọ́n ní. we are talking about five hundred thousand. five hundred thousand naira. ah ẹjọ́ ibo la ti fẹ́ rádúró owó yẹn síbi tá ti fẹ́ rí i. nípa mi ò mọ bọ́tà um, màá gbà yín níyànjú pé kẹ́ ẹ tètè wá owó yẹn because our case is very very critical when I say critical I mean what I'm saying ṣe am sá. ẹjọ́ dókítà kí lẹ lè ṣe tẹ́lẹ̀ fi hàn wá lọ́wọ́ ẹjọ́ ẹ ní láti help wa. there is no remedy for that all we need to do right now is just to carry out the operation. ẹ mọ̀ pé a máa yọjú sí ẹ̀ka tètè máa lọ ká lọ. in fact the sooner the better in fact ẹ mọ̀ pé case wọn ó wà very very critical right now. a máa yọjú sí all right no problem. I will be expecting you. Thank you, sir. ṣé kìí ṣe àìsàn tó ń ṣe mí yìí ló fẹ́ ṣílẹ̀kùn ìbànújẹ́ fọlọ́wà ẹ̀ báyìí. Ah, ah, sista mi kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ wo àwọn àròkọ tó máa ń fẹ́ kó àsùndáwà èmi ò láìkẹ́ o ah, kò sí bí ìṣòro náà ṣe lè pọ̀ tó tó ní ní solution ọjọ́ kan kò sí bókè ṣe lè ga tó máa di pẹ̀tẹ́lẹ̀ náà tó bá yá. ìgbà wo lèèyàn fẹ́ rí solution wọ́n ní a máa àti wówó títí àròwó owó ẹni solution máa dé táwọn ní solution fẹ́ dé. kí ló tẹ̀ ń ṣe bí aláìnígbàgbọ́ aláìnígbàgbọ́ ló máa ń ṣe báyìí náà ẹ wò ó nǹkan tèmi rò pé ó yẹ kẹ́ máa ṣe ni kẹ́ máa gbàdúrà kẹ̀dẹ̀ ní faith ní ọlọ́run pé ọlọ́run máa ṣe nǹkan kan ò ní ṣe yín ó dẹ̀ yẹ kẹ́ mọ̀ pé ìgbà míì gan ọlọ́run máa ń fàyè àwọn nǹkan báyìí sílẹ̀ láti fi dọ́ ìgbàgbọ́ èèyàn wò gbogbo ọ̀nà tá a lè máa fi rówó lèmi náà ti ń wá tí mo dẹ̀ mọ́ pọ́lọ́ máa ràn wá lọ́wọ́ ó máa rán lóore sí wa. mo dẹ̀ mọ́ pọ́lọ́ máa ṣèyànú máa rán lànà sí wa ẹ má ẹ má ẹ má ronú ẹjọ́ torí ọlọ́ ẹ mọ̀ báyìí nìkan ni mo ní mi ìdẹ̀lẹ́ lómi lẹ́yìn yín o ṣé iná tún fẹ́ fi mí sílẹ̀ ni. Pẹ̀lúmi jọ kí ló fẹ́ fi five hundred thousand tó ní kì í yẹ kí ló fẹ́ fi ṣe. mọ́mí wọn fẹ́ fi tọ́jú ẹ̀gbọ́n wẹ̀mímọ́ ni ẹ sáà mọ̀ pé ìyàwó mi ni ah, ó dẹ̀ ti sáré kiri mi ó ti sáré kiri sáré kiri hàn rówó bí ìjọba ń bá wọn five hundred thousand ok yẹ kí n try láti bẹ̀ wá ẹ mi ní kí n sọ fún yín ẹ bá gẹ́ five hundred thousand ká fi ràn án lọ́wọ́. ó sì kí wà lọ́sípítù ìyẹn náà fẹ́ lo five hundred thousand sí jọ irú ààrẹ wo ló ṣe. ẹ sàn náà bẹ sọ pé sàn ní iṣẹ́ yé mi because of operation. operation ah. èmi ò ní five hundred thousand lọ́wọ́ o bó mo ti níyẹn ìwọ náà mọ̀ bó ṣe fi lé sí kò sí nǹkan kan bá ṣe wà nísìnyí kò jọ pé oníkálukú ṣáà ń rọra ṣe ìwọ̀nba tó kó sí ọwọ́ ni ìwọ̀nba tó yàn ní lọ́wọ́ ló nonsense, eh? bó ṣe wíwá bó ṣe wíwá bó ṣe yíyá ẹ bá mi wá. ẹ dúró náà ṣé ti padà kó jẹ́wọ́ ló máa wá. n bá ní mo máa ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọn kì í ṣèyàn burúkú síbi ká bá sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí owó lọ́wọ́ mi báyìí tí mo lè kó five hundred thousand sílẹ̀ èló ni mò ń lọ ẹ̀rọ ìwọ̀nba tó mo fi jẹun wọn náà mọ̀ orílẹ̀ òróde. Ah, ah. mami ìgbé ajá alájẹsẹ́kù tẹ̀ ń ṣe ẹ bá ń wówó yá ń bẹ́ẹ̀. kí lọ yá five hundred thousand kán fi ṣe operation tí ò ṣe pé wọ́n fẹ́ fowó yẹn ṣòwò wọ́n máa retí wípé wọ́n máa dá padà ah èmi ò lè ti ìyẹn lọ ṣe o ọlọ́mọ jẹ̀ ń dáràn o kò dẹ̀ sí pé nìkan lèmi náà ti fẹ́ rí dá padà fún àmọ́ tí máa yáwó lọ́wọ́ ẹ̀ jọ nítorí ọlọ́run ṣó fẹ́ kó bá mi ni èmi ò lówó o. mọ mi yẹ sọfẹ sọ fún pásítọ̀ la fi wò ni ẹ yáwó kátẹ fi kọ́tà fi tọ́jú kára wọn kó tiẹ̀ yá. báwo ni ẹ̀sẹ̀ kankan mi ò ṣeré mo ní mi ò lówó oníkìyẹ lówó jàre mo ní mi ò lówó ó ní kí n jọ ṣé kí n lọ jalè ní. aago jalè. ẹ bá mi wo jáde. ṣé kò ṣe ẹ mo rò pé nǹkan mi wà ń di ẹ mo ní mi ò lówó ní kí n wá five hundred thousand. ẹ máa wà ah ok o fọkànbalẹ̀ kó fẹ̀yìntì kò sí wàhálà kájọ fẹ̀yìntì sí. Yes, Joke Waji. Ẹ̀rọ oúnjẹ ló wá wà nílẹ̀ yìí. Mo ṣe mo pẹ̀lú mo ṣe ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀ mo wo bó ṣe ń ṣàánú mi tó ń support mi mo appreciate ẹ̀ ọlọ́run ní jẹ́ ká fi irú ẹ̀san fúnra wa o ìwọ náà ní dùbúlẹ̀ àìsàn mo ṣe. ọmọdé ń kó má máa dúpẹ́ lọ́ọ̀ mi mọ́ kó tó ń ṣe kó tó ń ṣe fúnra mi náà nínú àwọn àǹtí ẹ̀ náà jẹ́ màmá náà jẹ́ ẹsẹ̀ ẹ̀ jẹ́ ẹsẹ̀ náà ló jẹ́ ẹsẹ̀ mi náà so nǹkan tí mo ń ṣe mi rí bóyá ẹ̀kọ́ tí máa dúpẹ́ lọ́ọ̀ mi náà ẹ pẹ̀lú àǹtí. pẹ̀lú o ṣe o ọ̀nà ara làánú. tí ìbá ṣe nǹkan tó di tó ní kan wá wò ó gbogbo ọjà tí mo ta àwọn tó rajà lọ́wọ́ mi wọn ò rówó san ṣe tó bá tiẹ̀ gba agolo sanwó èyí tí bá pè ní wọn tó gàjàgbàgò á lóun ò tún lówó tó máa fi san gbogbo ẹ̀ kàn sún mi ká ní mo rówó níṣe má ti ṣe operation yìí kúrò lẹ́ẹ̀ má ti kúrò ń bíbà etí mo kàn wá gbẹ́nu kalẹ̀ tí mo sùn tí mò ń gba drip lójoojúmọ́ ó ti sún mi ah lọ́ọ́ má ẹ̀ka ra nìyàn. ẹ ò yẹ kí n wá ṣe máa lọ sọ́fíìsì so àǹtí máa ní láti jáde rẹ̀ máa bá sáré kiri gbogbo ọ̀nà kọ́nà láti try láti get owó máa dá láti ṣe nǹkan tó máa lè ṣe a máa gẹ́ ìtìwé lágbọ̀ọ́ náà mo dẹ̀ bí lóòpọ̀ náà á pèsè fún wa láti tẹ ìkẹ́ ẹ̀yẹ pẹ̀lẹ́ lẹ́yìn tí ti máa lọ. sọ́mọ ẹ̀gẹ́ wá jọ ń jẹ yín. omi dèbè gan-an ti jẹ́ kí gbogbo inú mi kú wá òkè. Okay. sọ pé òun dé èmi ò rí ẹ̀dá kankan òye wa pé òsì yé àti wọ́n dé báyìí gbogbo gbogbo ojú ní orí tó bá yẹ ní ìdíyẹ kó sílẹ̀ bẹ́ẹ̀. máa ẹ̀ fly fún ẹ má wọrí má rush má rush. a máa ra lu mílíọ̀nù fún ẹ ọlọ́run tó wà nílẹ̀ tó pín. filẹ̀ filẹ̀ filẹ̀ má wọrí ti dà arab money gbà arab money frosh. tó fẹ́ sọ pé òòrì ni. wọ́sùkẹ́. <laughs> tí ò fariwo. Ah, àbóǹgọ̀ single one seventeen ninety. ọlọ́run ká lè ti gbowó mọ́jú. jáde kò fojú ẹ rí fúnra ẹ. yẹ wo. one two. ó ṣe hà wetin be hà. <laughs> ọ̀gbẹ́ni ó ṣe à. tọ́ntì tọ́lú tọ́ntì tọ́lú kò aláìbáwò ni màá débà kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ̀ sìn ẹ fún ní time there because àwọn anídàá gbogbo àwọn kọ́sọ́mà tó kù tó bá mú tíkẹ́ẹ̀tì wá kí n ẹ kàn wá ní ìrọ̀lẹ́ ó pẹ́ ju àárọ̀ la ẹ wá gbowó yín. ok kò sí wèrè ìrọ̀lẹ́ àárọ̀ la ọmọ ìyá kan náà ni wọ́n. ìlànà ìgbà ìrọ̀lẹ́ yìí ni friday mo fẹ́ lọ sí hundred percent bá lélẹ́ gúúsì. ti straight ọmọ ìyá mi. ẹlẹ́kùn ti straight. tọ́lá òun bá sọ pé òun dé ee alábọ̀ yìí ọkọ̀ kí ó sọ pé kò tí dé sọ́ọ̀tì bá sọ pé òun fẹ́ ní gbé lọ́dún kò yá ti jẹ́ o sàrà títì láti báyìí wọ́n á lọ́lẹ̀. five man tó one worth six yẹn kọ́. sorry ma. ma ma, yẹn mi ò mọ nǹkan tó ṣe wọn o bóyá wọn fẹ́ kí mi àtẹ̀sí wọn ni àbí wọ́n dẹ̀ ń bẹ̀rù abẹ́rẹ́ ni each and every time tí bá fẹ́ fún wọn lábẹ́rẹ́ ló máa complain. má dà wọn ló bá ṣe máa ń ṣe nìyẹn tèmi náà bá fẹ́ fún wọn lábẹ́rẹ́ ariwo oníràyè ariwo ni wo. àti nọọsì. àwọn fa ẹ ti mú wa ṣó pé. ó pé ẹ lọ sọ́dọ̀ kàṣẹ. ok receipt ẹ mú wa a forward ẹ lọ. báwo ni ẹ ní láti máa ẹ ní ṣẹ́kù. ẹsẹ̀ ràn wọ́n lọ́wọ́. ebi o àzá máa fún yín lẹ́sìn iṣẹ́ ti o. mo ṣẹ̀ṣẹ̀ gba òwe àwọn Yorùbá tó sọ wípé ẹrú ń bẹ nínú ọmọ ọmọdé ń bẹ nínú ẹrú. ta ló lè gbà wípé pẹ̀lú mi máa padà wá di ẹni ọba lọ́wọ́ mi ah ó jọ mí lójú gidi gan ni. ṣẹ́rí bó ṣe jọ yín lójú bẹ́ẹ̀ náà ló ṣe jọ èmi náà lójú kódà bí àlá ló ṣe rí lójú mi mi tí wá mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbí irú ọpẹ́ tí mo fẹ́ máa dú lọ́wọ́ ẹ̀ gan. ọpẹ́ ńlá la máa máa dú o ah, ọpẹ́ ò kì í pọ̀ jù fún ẹni tó bá ṣe ní lóore. anyway báwo lára yín sìn. ah èmi bá ti wà very alright ara mi ti balẹ̀ i am so good i feel very good. ìkọ̀kọ̀ ló wá ń jọ mí lójú o bí pẹ̀lú mi ṣe máa ń gbé ọ̀rọ̀ fámìlì wá sórí ju ti fámìlì tiẹ̀ lọ. jọ nítorí ọlọ́run kí ló ń ṣe ẹ́ gan-an kí ló dé tí ọ̀rọ̀ irú ilé tiẹ̀ kò kí ń ká ẹ lára. ọ̀rọ̀ ẹbí bàbá ẹ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹbí èmi ìyá ẹ̀ gan wà ń bẹ̀ kò sí kankan tó dá sí. Si àti rí èyí tó wá rí tó wá fowó tó fọwọ́ ṣe kò sí ẹ́ ṣùgbọ́n ti ilé ìyàwó ẹ̀ tó fẹ́fẹ́ òun ló ṣe kan kọ́kọ́ tó múra kókókókókókókókó àfìgbà tó ṣe hmm. wọ́n ní kókó lè gun yán ṣùkú lè gun àgbàdo ká sọ̀rọ̀ fún ni ká bá bẹ́ẹ̀ òun nìyí ọmọ èèyàn o tẹ̀ sọ bẹ́ẹ̀ o dẹ̀ múṣẹ́ mo gbóṣùbà fún ẹ ṣùgbọ́n mo mọ̀ wípé ohun tó ṣe yẹn ohun tó ṣe yẹn. bọ́mọ̀ ẹ máa sọ̀rọ̀ nípa ibi bàbá mi àbí bàbá mi kò lórí tèmi rò látìgbà látìgbà kékeré ni mo fi dàgbà sẹ́yìn ọmọ ọmọ ọmọ ọmọ nípa láìfù mi ọ̀hún kí ẹ̀wọ̀n wá kẹ́rì rárá fún láìfù mi ẹ̀yin sọ̀rọ̀ pé bí bàbá mi àti ẹ̀tú gbọ́dọ̀ ibi tí ẹ wo àdéhìn kan tí mo tún ṣe kò pọ̀ ju wọ́n mi kan tí mo ṣe yíyó ti pọ̀ ju ah, ọ̀rọ̀ ní báìbìlì mi náà tẹ̀lé ẹni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún kò ṣe fún lẹ́nu kejì rẹ̀ ó mọ̀ dẹ̀ sí ipò mi ò pọ̀ ẹ̀gbọ́n ìyàwó mi ni so ah, mm. èyí kan tó bá dín bẹ́ẹ̀ o màmí. ẹni tí wọ́n bá ní ipá láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì ẹ̀ owó ti ṣe fún wọn kò ṣe nǹkan kan five hundred thousand o ti gbélé wọn ti lọ àti ẹgbẹ́rún ìjọ ibo ló ti rí five hundred thousand ibo ló ti lọ ya kì í kọ́ mọ̀ torí gbà tán bá gbógun dé kí n lè mọ̀ torí mi ò sí bẹ́ẹ̀ nígbà tó lọ ya owó ńbo ló ti ya. ara àwọn kọ́sọ́mà ló máa ń pè géèmù lọ́dọ̀ mi ní bàmà mo lè kó owó tọ́wọ́ ẹ̀kọ́ gbà mo ṣe gbowó báyìí bá kú lọ sóyè hospital pé kan sáré fi tọ́jú ọ̀rọ̀ àti kára àti ilé ìyá tó dá ọkàn mi gán lè balẹ̀ wáyé ìyá mo bá ti máa dánwò padà. owó kan sábà tó jẹ òun lè lọ kó fún wọn tó fi ṣan pressure fún wọn àná ẹ àwọn ti dà ó kàn yá ni <laughs> ẹ̀yìn ló dá bẹ́ẹ̀ tí wàhálà abẹ́ bá dé má pè mí o torí mi ò mọ̀ ń pẹ̀ torí mi mọ̀ nǹkan tó ń ṣe é wọn ò lè wọ́n wọ́n sí mọ̀ mi owó kan sábà hmm, ó ti dá èmi sá yẹ́bọ̀ ní kẹ́mi lọ́yàwó ní alájẹsẹ́kù èmi ò lọ́bẹ̀ lọ́yà ìwọ náà ti yàwó kọ́sọ́mà tó gun bẹ́ẹ̀ bá dé jọ mi ò sí ilé o. kí ló sì ó máa gbà ó pẹ̀lú ọ̀hún ajé ọ̀dọ́ àgbò náà bọ̀bọ̀ yìí bọ̀ ṣọ́ ó ṣọ́kẹ̀ bóyá wèrè tó wà ń bẹ kọ́ ó lè jọ ọmọ iṣẹ́ ló wà ń bẹ bàbá àjà ẹ̀ àkọ́ láìtì yẹn. ọ̀gá ẹ̀dá. ṣẹ́gbọ́n mi èmi náà wá ń play game bíi mo ò dẹ́gi bí láti jẹ. ìwọ náà jẹ́wọ́. ẹ èmi náà jẹ́wọ́ díẹ̀ kan mo rí gbọ́n mo ò dẹ́gi láti jẹ. àṣebí àrìn tí o máa gbá ibi tó ti mí sí o. ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ẹ̀gbọ́n ẹ̀

fúyà fúyà nínà fúyà nínà láì tiẹ̀ àjà àlàyé bẹ́ẹ̀ lọ sí ọ̀rẹ́ láti tọ́mọ́lẹ̀ tá a ṣe yìí fílàsì à. Àti yé ẹ̀jẹ̀ àwọn àti ọkọ ni o tí o àti jó ọjọ́ àti jó ọmọ tó bọ̀ báyìí lásán ó yẹ ká sọ mọ́ lọ́yìn ó yẹ kó jọ́ mọ́ lọ́yìn sẹ́ẹ̀ tí mo ti lọ ta gbogbo ẹrù lé mi mo ti lọ ta gbogbo ẹrù yàrá mi nà. ọmọ oníjó kẹrù lọ àbíkọ́ ti jó ni lọ́wọ́ ṣé kò ní jó ni. bá a gbé epo yẹn wá. bá a gbé mẹ́rin rẹ̀ tún bá a gbé tún bá a gbé má gọ̀ọ́ra ẹ̀ máa tún tún ṣá. lọ́jọ́ láti sàlẹ̀ ni o lọ́wọ́ lọ ṣe bẹ́ẹ̀ lọ́dún kú o. ọmọ yín náà dáná sí i rárá wèrè ó máa mú ẹ o bẹ́ẹ̀ tó ń ṣe ní o ah, kí ló gbọ́ kí ni o ó gbọ́ kí ara ẹ bẹ́ẹ̀ tó ń ṣe ní o iṣẹ́ sì tún ẹni sí náà olórí ibú ah, ìjẹ̀bú ni iná ti ẹ̀rẹ̀ mú ẹ ọmọ ìjẹ ọmọ ìjẹ mo bá ẹni sí iṣẹ́ tí bá mú ya ìmọ̀ àjọ ya ìmọ̀ náà ọdún àpọ̀dà bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ àpọ̀dà bọ̀ wẹ́rẹ́ kí ló tẹ̀lé o ajẹ́kó tẹ̀lé o ajẹ́kó tẹ̀lé o kí ló fẹ́ mọ̀ èmi gan ni lọ́jọ́ ògiri òsà gbàgbé rẹ̀ rẹ̀ má tún mi bàjẹ́. alọ jólí ẹ ni o. alọ jólí ẹ. ọjọ́ ọ̀hún àmàlẹ́ jólí ẹ ẹ̀fù yẹn máa jó náà. eléyìí máa jó tọ́ ìjẹ̀bú ni ìwọ ìwọ súnmọ́ náà tiẹ̀ súnmọ́ náà. pẹ̀lú mi kí ló tó ń ṣe báyìí ok ìgbà tó bá sunkún sunkún sìn tí o wá sick tíṣẹ́ wá dé níjọ́ kejì báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ náà èmi fi pé ó yẹ kó máa gbàdúrà ni o èmi dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run tó pèsè iṣẹ́ tó lọ yìí á pèsè èmi tó máa dájú ilé lọ. mo fẹ́ promise ẹ ní kankan pé no matter what see, no matter the condition tó bá wà mi ní fi ẹ́ sílẹ̀. ó <laughs> sunkún àjàlá tá a nà ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ó wá ní kó má ké àbí ẹ̀yin lẹ pa lẹ́kùn ẹ̀bẹ̀ lèmi bá bẹ̀ ẹ́ ibi tí wà àtẹ̀gbẹ́ ẹ̀tẹ́ di ọmọ mi mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ tú ọmọ mi kalẹ̀ ẹ lọ tú kalẹ̀ o láì ṣe bẹ́ẹ̀ ẹ kàn dín nínú yọ̀ ṣebí wọn náà dẹ̀ ti dálẹ̀ báyìí nísìnyí ẹ ńgbà tí ò sí nǹkan kan mọ́ ẹ máa bu yẹ̀pẹ̀ kẹ́ máa jẹ́ ìwọ dájú obìnrin játijàti. màámi ṣé mo sọ pé olówó kọ́ọ̀sì kan tó ṣẹlẹ̀ sí mi ni. ó jẹ́ gbẹ́nu ẹ sọ́hùn ọ̀dẹ̀ ni ẹ̀ ìwọ náà kọ ẹjẹ́ ẹ̀kọ́ òun tó ń ṣe mọ́ wọ́n ti mú ọpọlọ ẹ̀ wọ́n ti sọ lókun báyìí wọ́n mú ṣéènì wọ́n tó fi pápọ̀ mọ́ wọ́n wá mú àgádágodo wọ́n pàlẹ̀ ẹ̀pọ̀ ó tán ó wá dú oore òun tó ń ṣe mọ́ àbí àjọwà lẹ́nu ẹ̀ nìyẹn. àjọwà lẹ́nu ẹ̀ nìyẹn. kí ló dé. má bẹ̀ mí pé má bínú kí má bínú báwo kí n lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ kí má bínú ẹ bá yọ̀ mí jẹ́ ẹdí kí má bínú mo bínú o má bẹ̀ mí o mo máa bínú mo máa bínú ni àfi táyọ̀ ọmọ mi bá dé. Oh. pẹ̀lú mi kí ló dé. ṣé nǹkan táwọn ẹgbẹ́ mi tó kún fún ìyàwó wọn jẹ ni wọ́n tún ń jẹ. pẹ̀lú mi pẹ̀lú mi èmi ló mọ̀ pé mi ò láìkẹ́ ṣé mo complain fún ẹni àtìgbà tí mo ti ń jẹ nǹkan gidi ta lóru fún wo jẹ́ ìsọ̀kan fún ẹ obìnrin láyé o ó lè yí síwájú lẹ́nu kó yí sẹ́yìn lọ́la ìtòdì ẹ̀ wù ọlọ́run pé kó yí sọ́dọ̀ wa ló yí sọ́dọ̀ wa yìí àdúrà ló kù kó máa gbà kó lọ́run tún padà sọ̀gbà dí dáadáa fún wa èwo lẹ́jọ́. àmì ìbọn nǹkan burúkú ilé tó wáyé wa gàrí láàárọ̀ kùtùkùtù. mi ò láìkí ẹ o má má sọ̀rọ̀ òdì sọ lọ́hùn. ọlọ́run tẹ́sítì gbàgbọ́ wa ni má sọ̀rọ̀ òdì sọ lọ́hùn mi ò láìkí mi ò kọ́ńpléènù ó dùn gàrí ìdùn ṣé wàá mu mo láìkí ẹ o. Kúṣẹ́, kúṣẹ́ bẹ̀rẹ̀ kí ni màṣẹ́ yìí ìgbà kọ́ bá mọ́ àkùsí ọ̀rẹ́ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ṣé ti bá sọ fẹ́ ṣó níbí ni. Uh-uh. èwo ni àbòsí onísọlẹ́nu ṣé o ti sọ̀kan fún mi rí tí mo bínú lé lórí lónìí. o ṣáà ní bínú àbí. sọ ohun tó fẹ́ sọ. <laughs> nǹkan tó fẹ́ sọ fún òun lè nǹkan fẹ́ sọ fún ẹ ni pé bí a kò bá òun kò pẹ̀lú mi sọ̀rọ̀ kọ́ bẹ wá chíǹjì díẹ̀ sódà kí wọn náà máa fi pa ọ́ dáa ẹ eh, ṣọmọ tó ọ̀nà bá rí kankan tó ń jí láàárọ̀ tó rí kankan fọwọ́ padà ṣó ti yẹ at least tó bá wọlé lálẹ́ ẹjú máa máa yí mọ́ra wọn náà ni ìwọ náà orí mi sìn tí bá ti wá bìbà yìí láàárọ̀ tó bá di lálẹ́ ó filẹ̀ kò filẹ̀ mo ti yí mọ́ra wọn tí bá dẹ̀dẹ̀ lé lálẹ́ màá gbà nǹkan mi ṣọmọ àwọn máa fi bóra aláṣìírí àbí kí ló fíl. ó kúkú rí sọ àmọ́ pẹ̀lú mi gan ti sọ tẹ́lẹ̀ fún mi o ṣáà mọ̀ pé pẹ̀lú mi ń try ah, o dẹ̀ máa ń rí gbogbo nǹkan tó ń ṣe fún mi mhm. so ìgbà tó sọ kò pẹ́ náà ni gbogbo ọ̀rọ̀ ṣe rí bó ṣe rí so mi ò dẹ̀ tún lè máa béèrè lọ́wọ́ ìgbà tèmi náà mọ̀ nǹkan tó wà on ground kó má dàbí àmọ̀ràn bí ní ọ̀yọ́ but mo nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà tí gbogbo nǹkan bá ti come back to normal ó máa fún mi. ẹ̀hẹ́ ṣó gbàgbé next week. next week kí ló ṣẹlẹ̀ next week. Hmm, ṣá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ Fọlákẹ́ má gbé yẹn wá o má sọ fún mi pé o ò don't tell me that. mi ì tí sọ pé mi ì lọ mi ì dẹ̀ tí sọ pé mo máa lọ àmọ́ o mọ̀ pé lílọ mi àti àìlọ mi kò sí lọ́wọ́ mi ọwọ́ pẹ̀lú mi ló wà. ẹ á mọ ọmọ tó bá tètè gbà yí lẹ́sìn wàṣà mi ò dárí o. ò ní dárí náà. <laughs> ẹ mixi kìíní kí akẹ́ dá mi lóhùn jàre ẹ má jẹ́ ogan tó bá ti bù yẹn ẹ̀yìn yẹn ni kò gbé wá o ṣó ti gbọ́. ẹ gbé wá fẹ́ni tó ṣiṣẹ́ bí kẹ́ mi lóhùn. tó ń gbé lọ náà. iṣẹ́ tá ṣe ń báyìí ṣẹ́rípa ti parí ẹ̀ ń sìn so tiles ló kù tí wọ́n fẹ́ lẹ̀ kò dẹ̀ ń ṣiṣẹ́ tiwa so wọ́n láti filẹ̀ fún àwọn tó máa ṣe tiles yes ah ìwọ this new boy mi mọ̀ fóun ṣiṣẹ́ báyìí o ah ah ó wà hard working gan nice one ah àjọ máa ṣiṣẹ́ tó máa pẹ́ pẹ́ pẹ́ ṣó ti gbọ́ eh, ẹ kí orí yín kú oríire ẹnjìníà Dèjì Odúwọlé wọ́n ti pè mí Captain Cash láti Àbújá Ah! ọpẹ́ o ọpẹ́ ẹ̀wọ̀n ń gbá mi gan ń gbá lára mi. ọ̀pẹ́ mọ̀ ìta àwọn ṣẹlá bẹ̀kú tá a ń jẹ́ mo rí pé o try o try. ìtumọ̀ ìlànà wọ́n fi gbé ilé ọ̀ṣẹ́ so wọ́n ní kí n wá next week a fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kan níbẹ̀ tó jẹ́ iṣẹ́ tuntun àníṣẹ́ ta fẹ́ lọ ṣe yẹn sìn ó máa take wa ní wọ́n tó so kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa sọ fún wọn nílé bẹ́ẹ̀ ṣe máa pìpì ẹ lẹ̀ ṣó ti yé ẹ̀hẹ́n òun ni ta fẹ́ lọ ṣe nìyẹn captain Dèjì òun ló níṣẹ́ ó ti yẹ iṣẹ́ tí captain madẹ ti gbéṣẹ́ ẹ ṣáà mọ bó ṣe máa ń rí iṣẹ́ gidi ni o ṣe ti get no problem ah, ah irọ́ no no no ah, mi ò fẹ́ bí bàbá yìí ṣe rí o ẹ jẹ́ ká ṣe níjọ wọ́n mọ̀ pé a máa ń ṣe níjọ ẹ clear gbogbo kí ẹ kó ẹ kó kú omi kẹ̀dẹ̀ gbé bọ́gláàrì ẹ gbé lọ síbi tó yẹ kó wa ẹ yìí o ṣé o mọ̀ pé last time ta lọ ṣiṣẹ́ lábẹ́kúta yẹn ṣé o mọ ohun tó ṣe táwọn ará àdúgbò ń complain pé gbogbo nọ́mbà àwọn tó ń gbóúnjẹ wá site àtàwọn obìnrin àdúgbò ló ń gbà má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́ o Àbújá níbi tá à ń lọ yìí o federal capital ni o ṣó ti gbọ́ tó bá lọ ṣe síyàwó honourable wàá pẹ́ ní ẹ̀wọ̀n ni o mi ò ní dá sí o má kó má lọ ní supervisor kan ló ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ sọ fún mi báyìí tẹ́lẹ̀ mi ní sí ń bẹ̀ o èmi ò sí ń bí àbòsí o. ọ̀rẹ́ ẹ̀ ti ń gbòdì ẹ ṣe àbábàlágbà. Bọ̀. Òde ṣú bàbá. Yẹ́lò. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ọkàn. Àbẹ̀sù. Tó àná. Mo ń gbọ́ tí wọ́n sọ sí pé a máa lọ sábìyá fún bí ọdún oṣù kan. Ah, ó dìbò lóṣẹ́ tá a bá gbà. Tó bá jẹ́ state ńlá ni, a lè lo ọdún méjì, ọdún mẹ́ta. Ah, kí ló ń ah, ṣe ẹ́? Bàbá ẹ máa ṣe nìyẹn. Ṣé bó fit? Ṣé òun gọrẹ ni? Ah. báwo. sábà fẹ́ràn. ṣùgbọ́n. báwo ṣe. ọdúpẹ́ o. ṣé kò rẹ̀. a ọlọ́run jẹ. kó àtàrà. ẹ̀hún kí ló fẹ́ jẹ báyìí. wà á òkè. kí ló dé. ẹ ó dà bóyá kó wọlé kó freshen up cause wàá ti sweat. wo máa ṣe eré ìtajà rẹ ṣẹ́gun jẹ rìláàsì díẹ̀ náà kí n fi fọwọ́ sí mi. ẹ a máa tètè parí iṣẹ́ tá à ń ṣe sáìtì lẹ́nu àti ráńdọ̀ gbogbo lẹ́nu. ọlọ́run má má dàrírí ṣèwádúró o ìtẹ́ ti parí nsìn ibo ló tún ti fẹ́ ríṣẹ́ tó máa ṣe tá a ti máa máa rówó jẹun. iṣẹ́ mi ti wà lábùjá ń sìn wọ́n la máa lò tó three weeks to one month. ah ìyẹn ló yẹ kó kọ́kọ́ sọ fún mi nà ah ah wọ́n á gbé bad news wọlé ọlọ́run ṣeun mo ṣàmọ̀ pé ọlọ́run ní fi wá sílẹ̀ ó dẹ̀ ń gbàdúrà wa ní gbogbo ìgbà ìgbà wọlé wà lọ. èmi ò lọ o mi ò lọ. kí ló dé o. tí wọn pa àwọn gáàsì tó wà ń tàn ṣe ìwúrẹ́ ni àgàgà wèrè tó ṣe wà lọ́pọ̀ìsì wa tó ń pè ní sàyèdè àbí kí ló lò ń jẹ tó máa ń rànjú kan tó bá ń kọjá tó máa wù ẹ ẹ tó ń gbẹ́fẹ́ lágbàtà tó fẹ́ máa yà kéètì tó ń pọ́n pọ́n pọ́n máa wù ẹ máa wù ẹ máa wù rànjú kí n wá lọ kí n travel ọgbẹ́ mi lè lọ lè lọ lọ́dún hmm. kọ̀ọ̀kan. pẹ̀lú mi pẹ̀lú mi. ipe pẹ̀lú mi kẹ́rẹ́. owó jíjẹ náà ni ṣá èmi ò láìkí ẹ o mi ò láìkí ẹ ṣé o trust mi ni tó bá tiẹ̀ trust mi ok mi trust ara mi ah wáyé tó máa ń fojú alágbèrè wò mí náà ṣé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ yìí ẹ kí wàá travel dídí oṣù kan ah no. wo ó ti ń pọ̀ jù ah ó ti ń pọ̀ jù owó ìtí ń pọ̀ jù mi ò láìkí ó ti ń pọ̀ jù ah iṣẹ́ dé ń sin olóòní lọ ṣiṣẹ́ torí owó kí la máa máa jẹ́nu lé mi ì láìkí ẹ̀ ah kí ló dé gan. rárá ìfẹ́ tí mo ní ṣe ni àti wípé i'm just scared to lose it to another man i can't i can't leave you to go so tó bá tó bá ti lè lọ báyìí wò ó báyà máa para mi dànù ni. I'm scared leaving. I'm scared losing you to another man. Oh, hmm. Pẹ̀lú ìmúra mọ́wọ́ ẹ wa, ò ní kú, èmi náà ò ní kú. Kò dẹ̀ sọ́kùnrin kankan tó máa gbà mí mọ́ ẹ lọ́wọ́, fọkàn ẹ balẹ̀. Sórí gbogbo ọmọ inú mi wọ́n ni màá bí fún. Kò síbi tí mò ń lọ, ìwọ ni màá fẹ́. Ẹ̀rù ń bà mí, ẹ̀rù ń bà mí. Má bẹ̀rù wo èmi àti ẹni forever never, má wọrí. Gbogbo ọmọ inú mi wọ́n ni màá bí fún. Kò síbi tí mò ń lọ. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ god bless you ó dàrọ sà. all right see you later bye bye. ẹ káàbọ̀. ìgbìlẹ̀ tí ń bọ̀. ṣe mo sọ fún ẹ pé ẹni ní bẹ́ẹ̀ di Fọlákẹ́ ó sọ pé ní bẹ́ẹ̀dẹ̀ fọlákẹ́ ìgbà tó sọ pé ṣé mo fẹ́ ní permission pé kó lọ. ẹ má bọ̀. ẹ òun náà lè ṣe ìrìn òṣì kiri lọtúrí lọkùnrin ṣe gbé wálé wájú ọ̀fẹ́ lé. rárá fọlákẹ́ ló ní pé kan help me o ìjọ tó lọ o. ayẹyẹ ìpẹ́lú mi ò jẹ́ jù pẹ́lú mi má bínú náà pẹ́lú mi ìrẹsì tó náà ah, ọ̀rọ̀ mọ́ tún gbé ah! omi a máa jẹyà lé ni o ẹ kí mo ti ṣe mẹ́rin bí mo ti fọwọ́ kàn mi ì tí ì nà rárá ó lọ láta tó twelve nígbà yẹn kó tún wọlé padà wá ó tún lọ kó tún wá ah! a máa jẹ ìyá o ṣùgbọ́n àlàyé làkó tí jókòó lè di abami inú lé. àwọn aládùúgbò tán ni mò ń nà wọn ò tí ì mọ̀ kankan eléyìí gan-an náà máa fi mọ̀ pé máa nà tó yẹ pé ah, gbogbo aládùúgbò gan-an ilé làpótí ń jòkó dédé abaminulé táàmì ló ti lọ twelve kò wọlé ẹ mo tún wọn nígi kò tún gbé àgbàgbọ́rún ẹ sọ̀kalẹ̀ o àgbàgbọ́rún ẹ sọ̀kalẹ̀ o àgbàgbọ́rún ẹ sọ̀kalẹ̀ ẹ wá bá wa pé ìránṣẹ́ lọ bá làgbà kí kí wọ́n ṣe ìwòdò fún ọ kán gbé ọwọ́ ayé kúrò lára ẹ̀ ṣùgbọ́n náà ti sọ fún wọn pé tán bá fẹ́ ṣe kán ní odidi àgbọn ẹyọ kan kán má mì sí tí kí wọ́n tó pa omi ò sì gbọ́dọ̀ kán lẹ̀ kán dà sínú tán fẹ́ fi ṣe fún ọ.

mo á wò pé ilẹ̀ ti ṣú láti máa lọlé mo á ní pé kí n pass night in church. ẹ <sighs> ẹ kò burú ṣẹ́rí ọlọ́run má jẹ̀mú tó gbé yín wá sí ìbàyí ní àṣálẹ́ yìí ó fẹ́ kẹ́yìn náà jẹ́ ní oore ọ̀fẹ́ tí yóò fẹ́ ṣẹlẹ̀ ní ìbàyí lálẹ́ yìí torí pé alẹ́ yìí ni alẹ́ àfàdúrà jagun pẹ̀lú ẹlẹ́mìí tó wà lórí òkè àmọ́ irun tẹ sílẹ̀ yìí ẹ nílé ìbára jọ́sìn báyìí àmọ́ ẹ má wọrí màá wá nǹkan fún yín láti kọ́ bá ẹ máa tẹ̀lé mi lánàá. fàràfà o fàrẹ́fà o fàràfà o fàrẹ́fún wa fàrẹ́fún wa o. Ah, ìwọ máa jẹ́ kí n ò dáhùn pa omi ní tẹ̀sán láti nà ń báyìí ó dàbọ̀ pé inú ló bí mi ilé ṣe báyìí tẹ́lẹ̀. ẹ inú ló bí mi ìwọ lọ́hùn. gbé fóònù hàn gbé kò gbé fóònù ẹ mo fẹ́ wá sí báyìí wọ lọ́hùn ẹ. ó yẹ kó ti understand náà pé mò ń dédé ṣe báyìí ẹ̀ eh? ah, inú ló bí mi lóru òru ọ̀gànjọ́ la wà báyìí ọlọ́run kí èèyàn ti má lọ ra ìrìn fẹsẹ̀ sí báyìí káwọn ọlọ́dẹ náà ti má ti máa mú yàn kó má ti lọ nà yàn pa ẹ́ ọlọ́run jẹ́ kó wálé ìdí máa dá níbọ̀ ìdílé tó máa wálé. gbogbo ogun tó jà mí ní kọ̀ọ̀kan gbogbo ogun tó ń jà mí lábẹ́nu. Èdùmàrè lébi lè pè gbogbo wọn kó tó di pé wọn ó bá wa lá. Sínda! Hey, bilu ko sende kemboro senda heliba. Hey, baba. Ko selere kembo sendere kenda ya. Oh yes. ejiji wọ́wọ́ mi mìbírí sí ní lè bẹ́ẹ̀ ni bàbá. Eh, jésù kristi olúwa wa. arábìnrin ǹjẹ́ ẹ ohun tí ẹ̀mí ń wí. ohun tí ẹ̀mí ń wí ni wípé ẹ gbúdọ̀ ṣe ìgbélé ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ àti àdúrà. Eh, mo lè ṣe nínú yẹn bí ìgbà tó bá wù mí ni ẹ lè bẹ̀rẹ̀ agbára ọlọ́run kí olúwa kó gbọ́ àdúrà wa jésù. ní orúkọ jésù ní orúkọ jésù hani sace kapuria kamparia sinda arábìnrin ǹjẹ́ ẹ ṣetán láti ṣe gbogbo ohun tí ẹlẹ́mìí sọ. ẹ bẹ́ẹ̀ ni sàmú ti ṣetán báyìí báyìí sà. ẹ ti ṣetán torí pé ọ̀rọ̀ ọlọ́run kan kì yóò lọ láìṣẹ ẹ gbọ́ ìkìlọ̀ ẹ̀mí mímọ́ aṣọ ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ aṣọ ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin màá kúkú lọ ọlọ́run wa ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe Yeah, who is it? Báwo ni? Pẹ̀lú mi. Kí ló wá ṣe láàárọ̀ kùtùkùtù yìí? Àǹtí ẹ̀wọ̀ ẹjọ́ ìmọ̀ ni wọ́n fi sùn yín o. Láláàrin mi àtẹjọ́ ní mísọ̀ látàn kékeré kò bá lè jọ́ ń bára ó dẹ̀ kó ń lé ó dẹ̀ ó lọ mi ìmọ̀bi tó gbà lọ látànà. Tó mo dẹ̀ pé kò sí pé tó máa wà ju ọ̀dọ̀ yín náà lọ tó dẹ̀ mo ṣe ní kí n wá lọ́dọ̀ yín wá bá yín láàárọ̀ kí torí pé máa jáde nílé ẹjọ́ bá ń pè jáde wẹ́ ká máa lọ ẹjọ́. Pétanì níbo wẹ̀mí mọ́ nínú ilé yìí ó sì ti bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí èdè ó lé ìṣòro tó ní láyé ni pé kó máa ná obìnrin bó ṣe náìsì tó láyé yìí bó bá ti rí obì kó máa ná obìnrin kí ló ń gbà ń bẹ̀ náà kí ló ń gbà ní kó máa ná obìnrin moreover ẹni misunderstanding látànà àárọ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ wá ń wá ọmọ kiri ló ń wá ọmọ kiri. ẹ àtàwọn tó ti ṣẹlẹ̀ gan mi lè sùn ewu ti aláì mistake mi ẹ mu orí ò ní kò ní ṣẹlẹ̀ lọ́wọ́ mi mọ́. pẹ̀lú ẹ̀sán ọ̀dọ́ òṣì owó lè sùn mọ́jú wá lọ́wọ́ àbúrò mi fún mi o lọ́wọ́ ọmọ yẹn fún mi mo ń sọ fún ẹ yìí o oṣù dúró ò lè sùn bàbá mi wọ́n mọ̀ jàre kó kó wá gbogbo bí tó ń jẹ̀sí kó lọ kó lọ wọ́n mọ fún mi igi ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa gbọ́dọ̀ oṣù òun ò lè sùn má wọrí ìwọ má wọ ọmọ yẹn wọ́n wá o lọ wá ọmọ yẹn o ṣé ṣé ṣé ṣé ṣe pé nǹkan mi ṣe ọ àti oṣù wo ló ń pè kó wá sí gbogbo bí tó bá mọ̀ kó lè wá sí àbínú wàhálà wò lè láàárọ̀ kùtùkù gan. Ah, ah. lọ bó ìwà tí wọ́n wù wọ́n ní lónìí kì í ṣe wọ ọmọlúwàbí pàpà gbogbo aládùúgbò èkó sẹ́ni orórun sùn wa sẹ́ni kété tí wọ́n bá bẹ̀rẹ̀ wo orí bu wọn yìí gbogbo wa ni wọ́n mọ̀ dààmú káàkiri. bí ìlú bí wọ ni gbogbo ọmọkùnrin tí ń bá ń wò náà ìyàwó rẹ lábẹ́ òrùlé olórí bu ọmọ ni mọ́sàǹfààní ọmọ ni òfin gò fojú rẹ wo ìdí pàtàkì tí mo fi pè é nu àmọ́ ní kété ká tó débẹ̀ wọ́n ti sá lọ ẹ pẹ́ ni. bẹ́ẹ̀ ṣe pé wàhálà ń bọ̀ inú sáàmù gbéṣẹ́ ìlú là ká tó yà síbi ká tó yà sọ́hùn. ẹ wo wàhálà wọn pọ̀ o lúlù ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ṣé rè tán lura wọn mọ́jú àárọ̀ yìí. lúlù ìpọ̀ gbogbo wa fojú kun wàhálà wọn pọ̀ gidi ni. ẹ do you know what i will keep my eyes on him ní kété tí n bá ti rí ìgbà ńlá àgbo àbí mo parọ́ ọmọ mi. ní kété tẹ bá ti rí ẹ aláàtì wa àwa náà rush down immediately. dáa fún yín. babalá lord ó ní lórí ọ̀kadà yìí. ó ní lórí ọ̀kadà yìí. Hey, move, move, move, move, the top. rẹ́sí ti ó ah. tún sunkún ni. jọ torí ọlọ́run mo ti sọ fún ẹ pé ọlọ́run ò ní jẹ́ kí mi rọrùn ẹkún nù léyìí o ah, kí ló dé tó tún kẹkún mu òun rántí gbogbo ẹ ìyẹn lè ṣe kó má rántí torí ohun tó ṣe ó gbọ́dọ̀ máa rántí ní gbogbo ìgbà ni mo ní wá sọ fún ẹ pé ìrẹsì aláṣepọ̀ tí mò ń ṣe o kò sẹ́ran irú mo rí fi sí o ṣe lè jẹ́ bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé ṣe lè rẹ̀ tó ń bú ẹkún tó ń sunkún ọmọ aké ẹni tẹ́yọ̀ bá ti wí fún tí ò gbọ́ àwí ò gbọ́ àsọ̀rọ̀ ò gbà ìwà tinú mi ni mo máa ṣe tóun wù tí mò ń sọ fún ẹ wípé ogun òṣì ló ń kó báyàn olóbẹ̀ ẹ̀ débi tó dé àbí mi ò sọ fún ẹ ọ̀rọ̀ ìyá mi ò máa sọ nǹkan kò sínú ẹ̀ o ìyá mi ò máa bá mi dámọ̀ràn mà sínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o mo sọ sọ sọ sọ ìwọ ló kọ̀ ló ń gbọ́. màmí ta ni mo ṣe tí gbogbo àjálù burúkú ń ṣẹlẹ̀ sí mi láti bí ọjọ́ mélòó lọ sí ìlú ẹ̀mí mọ́ mo pe aago ẹ̀ paago aago rígirígi kò gbé nọ́mbà ò ti lọ mọ́ mi mọ́ bí mo fẹ́ wá sí gbogbo nǹkan tó burúkú ń ṣẹlẹ̀ sí mi ni tẹ́lẹ̀ mo ṣẹ̀ báyọ̀ lọ. ó ṣẹyàn kò sẹ́ni tó ń ṣe ẹ́ fúnra rẹ̀ ló mú wàhálà ló fà sínú ìgbésí ayé ẹ̀ èmi ò bá tèèyàn jẹ́ mi ò dẹ̀ lókàn pé èèyàn lè ṣe mí ẹbí mo ń sọ fún ẹ pé má fọwọ́ ara ẹ fa wàhálà sínú ayé ẹ ìwọ náà ti rí báyìí bó ṣe ń rí nígbà tó jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí ẹ ò ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ o tún kí ìyàwó ẹ mọ́lẹ̀ o tún bẹ̀rẹ̀ sí ní ìlú àbí nígbà ọjọ́ yàn ní lọ ni ó máa lọ ọ̀dọ̀dà tí òfin ní lọ nígbà tí ò ní fẹ́ kó bà ń láwọ̀ jẹ́ lúlù lúlù ló ń kù bíbí fọrétọ̀ àbí kílẹ̀ yìí olùfọ́sírẹ́sọ̀ ó ti bá ẹ kò jẹ́ kó mọ tó kù tó fẹ́ ṣe mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó ẹrú bọ̀tán òun ké wọ́n ti sun ṣọ́ọ̀bù kò sí wàhálà o tètè fẹsẹ̀ síta kó lọ wá ṣẹ̀ṣẹ̀ ni o sórí pé ẹ̀rọ náà ó ti dẹnu kọlẹ̀ báyìí ẹni máa bá mi túnṣe owó tó ní mú wá òun ni mò ń wá ni mò ń ṣàjọ kí n lè kó fún kó bá mi túnṣe kẹ́rọ̀ mi bẹ̀rẹ̀ iṣẹ́ kí n lè rówó fi ẹnu kò sọmọ tó fẹ́ fún mi àbórówó fún mi mọ́. bẹ́sẹ̀ síta má jókòó kalẹ̀ kó lọ wá iṣẹ́ kó lọ ṣiṣẹ́. owó àkọ́tò máa ṣe lórí ìwọ̀n kan náà ni wọ́n jó ṣọ́ọ̀bù ẹ̀ ìwọ kan náà nìyàwó lọ ìwọ kan náà lọ́lọ́pàá ń wá kiri bẹ́ẹ̀ síta kò wá ṣẹṣe ráìsì ti fẹ́ẹ̀ jiná kí n gbé fún ẹ kó jẹ́ sórí kí n lè ní. fi lè ayé mi sílẹ̀ fún. yóò ṣe tìrẹ èmi yóò jẹ tìrẹ o èmi ti múra tán mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó Jésù kémi lè jẹ tìrẹ nìkan títí ayé mi. ọba tá a kékeré tá ò lè kì tán ọlọ́run ẹ̀rí ẹ̀mí mímọ́ mo wá síwájú tí àánú yín ní wákàtí ọ̀wẹ́ mo fi gbogbo ogun tí ó ń dayé mi láàmú àwọn àlá burúkú bíi ká máa bára ẹni nínú òkú jésù ogun ìdílé ìyá ogun ìdílé bàbá gbogbo egun láàrin ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ lórúkọ jésù tí ó ń jà mí ẹ̀mí wá paná ẹ̀ jésù wá paná ẹ̀ wá sẹ́gun mi dògo jésù wá sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ wá sọ wọ́n di ohun gbàgbé máa yí mi orúkọ jésù gbogbo wàhálà gbogbo ìdààmú ayé mi jésù wá. jésù ilẹ̀ ògo wá mú mi débẹ̀ ilẹ̀ ìlérí wá mú mi débẹ̀ ayé mi kó gba ìtúsílẹ̀ ìmọ́lẹ̀ kó dé báyé mi ìmọ́lẹ̀ kó. pẹ̀lú mi ibi ìlò wà. ibi báyìí lójú sí tó ń pọn omi odidi ọmọ sọnù látijọ́ yìí ó wáyé ó wá bí òun pọn mi pẹ̀lú mi tí mi bá mú ẹ ni wàá sọ pé ká ni ẹ because ìwà ìka ló wù yìí yes báwo ló mọ ṣe máa sọnù láti jọ yìí ọ ọ ọ wá ọ ti ẹ̀bì kíta ó kàn ọjọ́ kó oṣù sí mi báyìí. àǹtí kò rí bẹ́ẹ̀ ṣe rò mo ti wá káàkiri káàkiri mo ti mi ti wá dé irú gan-an mo ti lọ station mo lọ report wọn ní pé kí n fọkàn balẹ̀ pé wọ́n bá mi wá. Ah, ok wọ́n ní kó fọkàn balẹ̀ ah ok wọ́n náà wá fọkàn balẹ̀ àbí ó fọkàn balẹ̀ ó fọkàn balẹ̀ ó wá ọmọ wo pẹ̀lú mi look at me wò mí dáadáa kó tún mi wò ó fún ẹ ní three good days kó fi wá àbúrò mi tí o ò bá rí tí o ò bá wá rí màá rojú ẹ̀ fàjẹ́ màá rojú ẹ̀ fọṣọ bá níṣẹ́ ló fàbúrò mi ṣògo owó pẹ̀lú ẹ̀ sọ̀hún ọmọ tó yẹ kí wọ́n kọ bẹ́ẹ̀ sí ìlú kó máa forí jágbó kiri kó máa wá ọmọ kọ́ni kí ló ṣe kó níyàwó ẹ̀ sọnù owó ẹdúró tí wọ́n pọ̀ mi òṣì ó pọ̀ mi orí burúkú mi báyìí ó kúnlẹ̀ wèrè kúnlẹ̀ fúnra ẹ̀ ìwọ má wá èmi ń ṣe wàhálà kiri wọ́n kọ́ ẹ̀ ó ṣòṣì ó ṣòṣì mọ́ mi báyìí wà wá bá mi because wàhálà tí mo ṣe ó pọ̀ jù òun náà tí mo ti ń bá ẹ sọ severally òun náà mo tún fẹ́ repeat ẹ̀ sí ó kàn dẹ̀ máa ń yí mi sébè ó máa ń yí mi sí koro ni and ó dẹ̀ yẹ kó o mọ̀ deep down you pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn tí mi ò bá nífẹ̀ẹ́ tọkàntọkàn ni ó yẹ kí n ti gbàgbé ń pa ọ̀rọ̀ yẹn kí n dẹ̀ wá nǹkan mi sọ but anytime tí n bá ti bá ẹ sọ̀rọ̀ tí bí mo ṣe ń ju ọ̀bẹ ọ̀rọ̀ yìí sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló ń jẹ́ kó fi lélẹ̀ lọ́dọ̀ tiẹ̀ Adékọ́lá kò rí bẹ́ẹ̀ actually mo léèyàn tí mò ń fẹ́ dó ó ti pẹ́ ta ti ríra last like years but àjà uh, àdè break up so mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa padà wá cause I still love him very much so, mi wá lè like starting another relationship without me breaking one so tó bá dé nsìn tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ another one báwo mo ṣe fẹ́ ṣe. I understand you were mímọ́ but ẹni tó ń by ń area for years now. Oh, mọ nǹkan tó pass through sí i. Ó she ṣe kó marry kó ti settle down pẹ̀lú family For how long ló fẹ́ continue by, Ẹni for years. You have to continue your own life. Pick it up. When I see him, tó bá ti marry, then I can move on. Hmm? Okay, kò sí wàhálà. Thank you. No problem. Rashid. Agba. Um, for the Thank weekend. You. Thank you. You're welcome. God bless you. Anything for you. mi ò lè dálẹ̀kùn ṣe fúnra mi ni àbẹ̀wò tún nìyẹn. wẹ̀ mímọ́ ìwọ ni olórí mi kò dẹ̀ sí nǹkan tó pọ̀ jù fún ọba láti ṣe fún olórí ẹ̀ kò sí nǹkan mi lè ṣe fún ẹ. but this is really getting too much. èwo nìyẹn o. gbogbo love to ń ṣò sí mi yìí ó ti ń pọ̀ jù ó dẹ̀ ti ń bà mí lẹ́rù. pẹ̀mí mọ́ṣífẹ́ máa ń pọ̀ jù ni èmi ò tí ì rí ibi tífẹ̀ẹ́ ti ń pọ̀ jù o. i'm just scared ọmọ nǹkan tó ṣẹlẹ̀ má bẹ̀rù má fòyà ìwọlé gungun ìhà mi so let me treat you like one. but i'm scared. don't be scared baby. olórí. Oh, mami màá fún mi lẹ́ran jẹ ah mo kúkú mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ jẹ ah àmọ́ tó bá yá ẹ máa ní kò sí nǹkan tóbìnrin ṣe tọkùnrin ò lè ṣe lóòótọ́ ni àmọ́ yàtọ̀ síra wọn tó bá jóbìnrin ló ṣe bẹ̀yìn sí i ẹ̀. mami ilé ń tí aláàtì sọ yẹ ṣébí mi ìmúná dálẹ̀ ń sí. Oh, hmm, hmm. ó jẹ́ kó ń di sàásù kókó nkíṣin kí lòun wá nkíṣin ọkùnrin kùnrin nìyẹn tó ti tó yàwó fẹ́ ìjọ mélòó ló fẹ́ ṣe gbogbo wọn yẹn dà àsìkò pé báyẹ kéèyàn ṣe nǹkan àfi kéèyàn ṣe ìgbà ara lèèyàn ń búra o àsìkò tó dẹ̀ wò yẹ kò dúró de ẹnì kankan wo lọ fẹ́ yàwó gbogbo tí mò ń sọ ọ̀rọ̀ mi tí mò ń sọ tí mò ń pò fẹ́ yàwó. ọ̀la mi ẹni náà pọ̀rọ̀ ìyàwó tẹ̀ sùn àgọ́sẹ̀ kan yàn dédé ọ̀rọ̀ ìdílé máa dédé bẹ́ẹ̀ sí gbòǹgbò ọmọ wa láti pínyàn dínà tì mọ̀ tẹ́lẹ̀ àdẹ́ mọ́mi ẹ̀ wò ìtúbìlì tí mo fẹ́ fẹ́ tó lè dàbí ti wẹ̀ mímọ́ o mm. ah, ẹ̀wẹ̀ mímọ́ yẹn wà lóko mi gan. wàá rò ni o torí o gbọ́dọ̀ rò bíyàwó bá kọ ni ìyàwó lèèyàn fẹ́ fẹ́yàwó mi ìmí tó bá fẹ́ gan ìfẹ́ ẹ̀ tó lè lójú ti wẹ̀ mímọ́ lọ lọ́kùn ẹ̀ ó ti lọ tiẹ̀ ó ti lọ tiẹ̀ nìyẹn ṣé wàá wá ti tó ní pé wẹ̀ mímọ́ lọ ó dẹ̀ ní fẹ́yàwó mọ́ jọ mo bẹ̀ẹ́ lórúkọ Ọlọ́run ojú ń kọ́ mi mò ń wọ́ ọmọ ọmọ mi mò ń wá ọmọ ọmọ mi o ojú rẹ̀ ti ń kàn mí bí mo ṣe wà. ẹ jẹun ọmọ orúkọ lọ mm-hmm. ẹ kàn ní sùúrù fún mi díẹ̀. kó má pẹ́ o kó má pẹ́ kó má mú jáde lọ́wọ́ o torí sì ló máa ní mo tún bínú o gbogbo nǹkan tí màá bá fi bínú má má ṣe fún mi mo ti bá fẹ́ nǹkan má ṣe fún mi mo fẹ́ yàwó torí mo fọ́ mu. mo ti gbọ́ yín. Ah, um, ó kàn jẹ́ pé ebi ń pa mí ni ṣé oúnjẹ yẹn ti rẹ́dì. ọ̀rẹ́ ah, kò ní pẹ́ jinú. Um, mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ẹ o. kí ni. kí lé tí àwọn Yorùbá máa sọ pé ìgbín tẹnu mọ́gi kò gùn. Um, from my own understanding sórí èèyàn tó bá ń lé nǹkan tó lelele tó dẹ̀ wà determined tó dẹ̀ padà achieve amen torí kìíní ẹ gbà um, òun ni mo lè fi ó pé ọ̀rọ̀ yẹn túmọ̀ sí àfiwé ọ̀rọ̀ ni. Hmm. ṣé o mọ̀ pé ìwọ gangan lọ̀rọ̀ yẹn bá wí. lọ́nà o. because stubborn ni. stubborn kí ló mean. torí mo wo bí mo ṣe lé ẹ lé ẹ mi ò fẹ́ o mi ò ṣe o fi mí lọ́rùn sílẹ̀ o àfìgbà tó yarí tó lè achieve mi. <laughs> tó bá jẹ́ pé nítorí ẹ̀ ló ṣe sọ pé mo stubborn mm, jẹ́ ká gbà yẹn pé compliment ni yeah torí àtìgbà tí mo ti rí ẹ for the first time ni mo ti wò pé ah ilé òun láti jẹ́ ìyàwó mi ni because bí mo ṣe wo ẹyin ojú ẹ báyìí I see the mother of my children <laughs> and inú mi dùn ayọ̀ mi kún pé láti ọjọ́ tí èmi àti ẹ ti wá mọ́ra tàtijọ́ ń ṣe wọléwọ̀de. Wọlé ní nǹkan mi ti ń dà sí ìbùkún ìgbéga ohun mèremère ń wọlé tọ̀ mí wá kí ló tún kù ṣùwárí nígbà tí mo tún wá introduce ẹ sí mọ́mùsí mi màá mi ò jẹun gbádùn ah wẹ̀ mí mọ́ o wẹ̀ mí mọ́ lọ́tún wẹ̀ mí mọ́ lọ́sì kí ló dé èmi gan tí mo jọ́ mọ́ gan mi rò pọ́n rí tèmi rò mọ́ wọ́n dẹ̀ máa ń fojoojúmọ́ disturb mi èyí tẹ́ ṣe boyfriend and girlfriend yìí ti tó ẹ fẹ́ra yín sílé bíi lọ́kọ-láya ó ti yá ó ti yá àdúpẹ́ǹsìn àti dá ọjọ́ ọjọ́ dẹ̀ máa kóore lágbára ọlọ́run kọjọ́ kóore lókun ṣùgbọ́n àwọn kan tí o gbọ́dọ̀ ṣe fún mi gbogbo nǹkan tí a máa lò fún wedding wa mo fẹ́ kí o jẹ́ láti ìlú òyìnbó ló ti máa wà látòkè òkun yẹn. ṣé èmi tí mi ò travel rí débi tí màá ní passport ni mo fẹ́ rí. Hmm? ó dẹ̀ fọ́ láǹdì mi ìgbà mélòó náà fi ń gba passport fún yàn i will make sure i get your passport bí o tiẹ̀ ju Dubai lọ náà ká fi bẹ̀rẹ̀ ká fi já pálí yẹn lójú o ti understand kó lọ To ba ti wa dé then we know what next. thank you so much god bless you. Amen. Anything for you. Ah, FFO. How important. àwọn asina yóò mọ bó gbá yẹn. èmi mọ̀ pé bó bá ṣe rí náà ni ẹ ṣe bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ pé tẹ́ bá ti ṣe ni mo ṣe ó dáa kò burú mo ti gbọ́ ó bá dẹ̀ ṣe jẹ́ jẹ́ kí n gbọ́ ó dà ó dà ẹ ṣe ó dà ọ ah, ọkọ mi pẹ̀lẹ́ káàbọ̀ báwo lọ báwo níbi tó lọ. wọ́n ah, ní mo dé ọ̀dọ̀ mo dé ọ́fíìsì wọn mo pè wọ́n láwọn ń bọ̀ pé kí n fún àbí àbí ten minutes ẹ̀mí dẹ̀ dúró dúró dúró more than three hours wọn dé yóò mọ aná tí pé ibì kan náà wà tí mo sì rò pé kí n débẹ̀ náà bẹ́ẹ̀ máa rí sẹ́ńbẹ̀ màá kú ní kí n fò kọ̀ọ̀kan payẹ méjì sáré yà síbẹ̀ náà bọ̀ mọ́mì ìgbà tí mo débẹ̀ ah, mo ní òpópé màá rí sẹ́ńbẹ̀ mo ti kọ́kọ́ ń sọ tó ń sọ fún mi bẹ́ẹ̀ ló kàn sí mi bákan ní ṣé ẹni iṣẹ́ ti ń bá rí pé sáwọn máa ṣe mo lè ṣe ah, mo pé ìgbà tí ó sì kankan fẹ́ ṣe ah, pé máa ṣe náà ni mo ní kí wọ́n bá ṣe ẹni iṣẹ́ kan pè mí pé màá ṣe bẹ́ẹ̀ ni mo kàn fọkàn sí kọ́lọ́n jẹ́ kó bọ́ sí mo lè ti rí kí n máa bọ̀ wálé pé kò ní ó máa bọ́ sí lágbára ọlọ́run a bọ́ sí lágbára ọlọ́run àwọn náà wọ́n lè jẹ́ wọn sí mọ̀ kó mo sọ fún ẹ náà kó tó kù ní pé wọ́n ń gbé ọ́fíìsì ìwọ náà dẹ̀ ti pẹ́ kó tó kù nílé kò burú jẹ́ wà ní oúnjẹ tí wà ń kíṣe. kò tọ́jú mi o ẹ̀gbọ́n ọlọ́run ọlọ́run àṣẹ tó dáa ó sàn ṣe fún mi láti tọ́jú mi láti jẹ́ kí n sọmọ fún ẹ ọmọ. àmì ọkọ mi. ọmọ mi ò ní ìdúró gan-an mo ti jáde nínú ìṣẹ́. Abu. Hey, Oga. Um. Yeah. Pẹ̀lẹ́. But I want you severally to take care of this compound. What's wrong with you? Oga, èmi try I take care but eh, iṣẹ́ àpọ̀jù omi ló ni. Gbogbo ìdọ̀tí ó máa fẹ́ wá láti everywhere. Ọ̀rọ̀ yín tí ò bá tayé mu iná ni. Um, I want to get to the airport nsìn, mo fẹ́ lọ gbé madam, ó ti dé. Ẹ eh, madam á ti dé. Ẹ wò láyé, èdè àgbọ̀dùn fà wà láyé. Nílé, madam á láyé. tó bá mi ṣí gate. tá a wà láì ọ̀gá. Hey, man, yo, the, I can, the cheat wallahi kai madam ado dai ai wallahi kai ni zan ci abinci zan ci suya zan ci reke zan ci ebe eh, je gogo in elai ọláyìí jẹ́ kí n ṣe gbogbo nǹkan tó wá sà. my dear o mọ bí inú mi ṣe ń dùn tó in fact tó bá gun ẹṣin nínú mi kò lè kọsẹ̀. kí ló dé. Ah, mo ń béèrè pé kí ló dé ṣé gbogbo nǹkan tó ti ń ṣe fún mi látìgbà tí mo ti mọ̀ ẹ́ ni àbí ti trip tí mo ti ẹ̀ṣẹ̀ dé yìí mo enjoy ara mi gan it was so fun to buy wedding gown tí Oh, rà ó bẹ́ẹ̀d mi ò lè wait láti wọ̀ ah wo àwọn èèyàn ti fẹ́ẹ́ pè mí pa a lot of people ló fẹ́ wá wọ́n kàn ń pè mí here and there wo ọlọ́run aṣàánú wa ń jọ yẹn. baby anything for you <laughs> sori sori baby kò ní kò dúpẹ́ lọ́wọ́ mi ìwọ tí mo fẹ́ spend the rest of my because you are the woman I want to spend the rest of my life with Kilo poju for me, fún mi láti ṣe fún ẹ. Hmm. see ètò important jù bá ṣe wà ni pé I can't wait to see my children and I know you will be a good mother to my children. Of course. I love you. <laughs> I love you too. Um, baby, hmm? mo ṣe nǹkan nígbà tí yóò sínlé tí yóò dẹ̀ yẹ kí fi tú ẹ létí yeah ṣe orí mọ́tò yẹn tí mo get fún yẹn. the new car. yeah. okay. so mo ti get ẹnìkan tó máa ma drive ẹ especially ní season tí a fẹ́ ṣe wedding ni mo mọ̀ pé o need assistance. so I told the guy to come today. ẹ ṣáà máa kẹ́mi lákẹ́bàjẹ́. I know. <laughs> Ah, sorry. So you gotta okay. come. hello oh okay ó ti wà gate that's good gbé fún security man yẹn abu okay allow the man make you enter alright no problem so talk of the devil who the driver oh is here okay so, ẹ ká sọsà. Ah, báwo ni eh, pẹ̀lú mi. pẹ̀lú mọ́. pẹ̀lú mi. Adékọ́lá kí lè tó wá ń bínú sí i. wáì tó lọ ta kété síbẹ̀ yẹn tó tó ń di tó ń bínú kò lè tó yẹn náà. that attitude what was it all about bó ṣe bẹ ṣe ń ṣe lẹ́ẹ̀kan yẹn what was it all about kí ló dé èèyàn wọlé káì wọlé ẹ kàn dé bẹ̀rẹ̀ sí fúnra yín ní one kind of a look kí ni ìtumọ̀ yẹn. Uh-uh. Adékọ́lá sign níbo attitude níbo mo rí èèyàn after a long time mo dẹ̀ ń wọ́ndà pé kí ló wá ṣe nulẹ̀ báwo ló ṣe débi ta ló mọ̀ rí and all of that ṣé ìyẹn wá ní attitude àbí what are you saying now. after a long time lẹ́nu tiẹ̀ after a long time kí ló wá ṣe wo see let's forget that please let's forget that ètò wa important n sin ni pé after a long time tí mo dẹ̀ mọ nǹkan oríṣiríṣi tó ti sọ pa bọ̀bọ̀ ẹ̀ fún mi do you think i'm a fool? wo nǹkan tó wà very very important right about now ni pé you tell me what you want to do i want to know the state of mind tó wà á sìn. <sighs> i don't know honestly i'm confused. you don't know? ah ìwọ Ọlọ́run wọ́n dẹ̀ sọ fún mi sọ fún mi mi ò gbọ́ ni o sífẹ́ mi lè wà lọ́kàn mi mọ́ ta ṣùgbọ́n tó lọ́n bá lè ṣe tó bá lè tó bá lè fún mi ní circumstance tó lè padà wá sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó mi ah má change orúkọ mi ò má po orúkọ mi dà orúkọ táyé ti mọ̀ mímọ́ tí mo ti bára mi jẹ́ ládùúgbò máa ní láti change e. orúkọ táyé ti mọ̀ mímọ́ ẹ̀ kò ní dùn ìrìn mọ́ ẹ̀ mọ́ ṣùgbọ́n mo ti wà burúkú gan sí i ṣùgbọ́n àdúrà mi ni kọ́ lọ́n jẹ́ kó para kó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ mi lọ́kàn sífẹ̀ẹ́ mi lè wà lọ́kàn ẹ̀ sà wọ́n ah, lọ́n bá ń fẹ́fẹ́ mi sọ́kàn ẹ o kó lè padà wá nílé gẹ́gẹ́ bí ìyàwó mi. ẹ̀bẹ̀ sá ẹ̀jọ̀ pẹ̀lú ṣé pé lóòótọ́ ló ṣì wà láyé ó wà nínú ìlú yìí látijọ́ ẹ̀ láti ẹ̀ ń wá ẹ kiri là ń wá everywhere láàárín ẹ̀ ó dé wá nínú ìlú ó dé wẹ ìwò kó tiẹ̀ wípé kó pè wá àti pé fóònù ẹ títí à get through ẹ ó tiẹ̀ wípé ah sista mi ò ṣàmọ́ bí tá à ń gbé tẹ́lẹ̀ ká má sọ pé bóyá o lè retrace test ẹni ah that was too bad ẹ má bínú kò rí bẹ́ẹ̀ ní alẹ́ ọjọ́ tí èmi àti Pẹ̀lúmi ní misunderstanding tí mo fi sá kúrò nílé church ni mo lọ torí ilẹ̀ ti ṣú mi ò lè wá sílé mọ́ ìgbà tí mo wá dé church ló wá jẹ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan báyìí fún mi. ẹ ẹ pẹ̀lẹ́ sista abọmọ lẹ́yìn tí ẹ parí ìgbélé tí ẹ ṣe àwọn àpẹẹrẹ wo ni ẹ rí um mo lálàá bíi ẹ̀ẹ̀mẹ́ta kan tí mo ríra mi nínú òkùnkùn. Hmm. ọlọ́run ní farapamọ́ jẹ wá yàn ọ́ wọ́n ní ègbé ni fún ẹni tá a fi rán tó jẹ ìbùkún sì ni fún ẹni tí a fi rán tó rántí láti jẹ sísítà mẹ́mí mọ́ ṣẹ́rí tí ó bá ṣe é ṣe fún yín ó fẹ́ kẹ́ yẹra fún ọ̀rẹ́ ará ẹbí àbí gbogbo ojúlùmọ̀ tẹ́ bá mọ̀ kẹ́ jìnnà sí wọn pátápátá ṣẹ́rí inú òkùnkùn tí ẹ sọ pé ti máa ń ríra yín nínú àlá ó léwu gan ó léwu gidi gan màá fẹ́ kẹ́ kúrò nílùú yìí kẹ́ lọ sí ìlú mi torí pé ilẹ̀ mìíràn ìyanrìn ni bẹ́ẹ̀ dẹ̀ ni olúwa ní kí n wí fún yín ẹ tẹ́tí sí ọ̀rọ̀ lọ́hùn ẹ gbọ́ gbogbo nǹkan tí mo sọ fún yín ẹ kúrò nílùú yìí pátápátá tó bá ṣeé ṣe láti bíbà ní kí n máa lọ rere lọ́lọ́hùn wí rere dẹ̀ ń dúró dè níbi tẹ́ lọ́lọ́hùn ẹ dìde ẹjọ́ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́. so mo wọ́n rò pé kò sí ni. ọ̀rọ̀ ọlọ́run kankan ò lè lọ láìṣẹ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àtìgbà tí mo ti tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ tí mo ti dé nílùú ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbọ́ àdúrà mi ìgbà yẹn mo fi pàdé ọkọ mi adékọ́lá tó wà níbi tàjọ ń gbé. uncle mo sorry gan ìjọ ẹ má bínú pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ látàrí òun jẹ́ kó máa yé wa wípé o ti lọ́kọ̀ọ́ Eh, eh, eh, uncle um, èmi ò kí ń tú yìgì mo máa so yìgì ni so but um, I need to say some things please ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi àti wípé mi kì í ṣe abáramòore jẹ wẹ̀mímọ́ ìwọ ló nìkun sórí ní ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ah, gbogbo ẹ̀kú sẹ́ lọ́wọ́ o ìwọ ló nìkun sọ ìwọ ló mọ̀ tó bá yó ìwọ ló rọ̀tún ìwọ ló rọ̀sì ìwọ ló máa make up mind ẹ pé ibi báyìí mo fẹ́ yà sí or i want to go to the other side it's your choice whatever you wanna do kó tó bá ti ṣe náà ni mo dẹ̀ tún fẹ́ kó rántí nǹkan kan wípé pẹ̀lú mi tó wò yìí ó ti ṣoore fún wa gidi gan ní fámìlì wa o èmi tó dẹ̀ wò yìí mi ń ṣalájẹsẹ́ mi kì í ṣàbáramọ̀rẹ̀ jẹ so you need to let us know what you wanna do kí ló fẹ́ ṣe gangan. Mm pẹ̀lú mi lóòótọ́ mo mọ̀ pé. ṣó mọ̀ pé gbogbo ìgbà tẹ̀mí àti ẹ fẹ́ra lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ọlọ́run dẹ̀ mọ̀ pé kò ń ṣèfẹ́ tàn ni mo ní sí ẹ mi ò dẹ̀ fìgbà kankan dà ẹ́ rí àmọ́ bí ọ̀rọ̀ ṣe rí ń sìn ọlọ́run kọ wá pọ̀. ló fẹ́ kí n ṣe é sí ìwọ ló fa ó ti gbóúnjẹ alẹ́ ò gbé fún lógbò jẹ ìwọ ló dẹ́ púpọ̀ ọ̀rọ̀ rú náà gbogbo ìgbà yín ni mo máa sọ fún ẹ pé má máa na obìnrin má na ọmọdé mọ má na ọmọdé mọ ṣégbà tó máa nà tó fẹ́ pa kò ní bọ́ tàbí ajẹ́ kó jókòó sílẹ̀ ó dìgbà tó bá gun lọ́bẹ̀ pa ìwọ ò gbọ́ gbogbo àwọn ọkùnrin tó ń gúnyàwó wọn lọ́bẹ̀ pa bí ó dẹ̀ máa sọ fún ẹ nígbà yẹn. Um, sista ẹ kú jókòó ẹ kú ọ̀rọ̀ ìbí ẹ dẹ̀ kú àtúntò ọlọ́run àdúró ti ẹ̀yin náà um, lóòótọ́ ni èmi àti yín ò tí ì pàdé rí ṣùgbọ́n àbúrò yín ti sọ a lot fún mi nípa yín it's just unfortunate pé bá a ṣe máa pàdé nìyí inú mi dẹ̀ dùn fún ìyàwó tí ọlọ́run pèsè fún mi tí ò fi ọ̀rọ̀ kankan pamọ́ fún mi nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí um, ó wà unfortunate uncle kò dẹ̀ ní dáa kẹ́ wá mi sister for the first time kí n má lè ṣe yín lálejò so baby wà á bá mi ṣe wọn lálejò ọ̀nkú eh, ẹ gbàgbé ẹ ọlọ́run máa pèsè ìyàwó alálùbáríkà fẹ́yìn náà ṣẹ gbọ́. Um, I'm, I'm